وخير الأدي يد محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته asi ọpẹ́ fún ọba adẹ́dà allah subhanahu wa ta'ala tó tún dá tó fi ìyọ́nú rẹ̀ kó wa pọ̀ kó má fi ìbínú rẹ̀ kó má fi tó wa ká kí ó jẹ́ kí a bá ìjókòó náà níbi tó lérè kó má dálò àláyà kó fi ṣe sábàbí oríire ayé àti ti ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmọ̀ fún wa a bá ọ̀rọ̀ lọ lórí tọ́ọ̀bà ìṣẹ́rí padà. kò níbi tí ọba adẹ́dà ọ̀fẹ́ padà wá sí tó ń fẹ́ ajẹ́kóyè wá wípé nínú àwọn ìbádàtì ó wà nínú tó ṣòro jù tọ́ọ̀bà ìsẹ́rí padà torí májẹ̀mú rẹ̀ àti tí máa fi jẹ́rìí sí wípé òdodo ni èèyàn ti sẹ́rí kì wá ṣe yẹn nìkan ìyapa kò níbi tí ọba adẹ́dà ọ̀fẹ́ ìpele ìpele dájúdájú ẹni tí ń ṣe kúfùrù àtẹni tí ń ṣe ṣírkù ó sẹ́ni tí ń ṣe kàbáyò ó sí. Si, ẹni tí ń ṣe sọ̀ráìs but ìpayà tí ń bẹ́ ń bẹ́ òkè ṣe bí àwọn yẹ̀pẹ̀ nínú ìbínà ló kójọ pọ̀ tó fi di kíni tó fi gélé tè bí ó ṣe jẹ́ wípé ó rọrùn fún yàn kéèyàn máa wò pé ah, ẹ̀ṣẹ̀ ńlá lélẹ́yìí òyìn ò ní dáa bẹ́ẹ̀ náà ni ó rọrùn fún àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kọ́mọ́bìkítà ń pa rẹ̀ tó fi wá jẹ́ wípé tá a bá pa gbogbo ẹ̀ pọ̀ yóò fẹ́ ju ẹ̀ṣẹ̀ ńlá yẹn gan náà lọ. bébí àpèjúwe omi nísìn tí ń bá ń kán tó tó tó látòkè tí ń kán sórí àpáta nígbà wọ́n bá pẹ́ kí ni ó ṣẹlẹ̀ yóò lapa lórí àpáta wọn a rí i pé a ah, ibi tí ń kán sí ọ lapa lórí rẹ̀ débi wípé kò rí bíi ti ó ṣe rí tẹ́lẹ̀ ṣùgbọ́n tá a bá wo omi tó tó ní nǹkan àbí bẹ́ẹ̀ kọ́ tá a bá wá pa gbogbo omi pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo tá a gbé sínú bọ́kẹ́tì tá a yí sí ara àpáta wọn ṣé ìfẹ́pìtì tí yóò ní yóò tó ti tó tó tó ṣàgbọ́ ayé ló fi jẹ́ wípé a lè máa fojú tẹ́ńbẹ́lú ẹ̀ṣẹ̀ kéékèèké ṣùgbọ́n láti gbà látara wípé èèyàn ò tún bá kú ọ̀nà rẹ̀ ó ń dàgbà ó ń dàgbà ó ń dàgbà bá a sì mọ̀ yìí pé. ẹ̀ṣẹ̀ kan máa pe ẹ̀ṣẹ̀ míì bó ṣe jẹ́ wípé iṣẹ́ rí náà wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń fàṣẹ́ rí mọ́tẹ́lẹ̀ ẹni tó yẹ pé kò gbọ́ yí tẹ́lẹ̀ wá ti ń sọ̀rọ̀ ọba adẹ́dà gbólóhùn nkameji méjì ọ̀tà sí létí ọwọ́ inú ẹ̀mí rẹ̀ bó bá fẹ́ ṣe àyàkókò nàkígan ẹ̀rí ọkàn ti máa jẹ́ ọdẹ mọ̀ wípé òun fẹ́ òun kọ òun fi bí ilẹ̀ ìjọka kí lòun gbalẹ̀ ṣe fún ẹ̀yìn ikú torí pé kíni kì í sàsọjẹ́ kèé ṣàlọ́ tí yóò ṣẹlẹ̀ ló fi jẹ́ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sallam tí wọ́n bá gbé òkú kalẹ̀ kí wọ́n tó sin bí máa tó gbólóhùn yẹn ya ikhwan ẹ̀yin ọmọ ayá mi limithli hadha al-yawm fa'idu fúnrújọ́ òní lọ́yẹ kólúkálukú kó múra lẹ̀ torí pé kíni kò ní opportunity láti ṣiṣẹ́ kankan mọ́ ní àfi tó bá ti ṣe é lẹ̀ sẹ́yìn. náà ló dẹ̀ fi jẹ́ wípé kò sí nǹkan tí wọ́n kì tí ò ní rán àwọn sábẹ́lẹ́tì ẹ máa ṣèrántí kú ẹ máa ṣèrántí kú ẹ kí òun ibi ìgbà tẹ́ ẹ̀ ní kí mi mà gbogbo bùkátà ẹkọ sọba adẹ́dà wájú kí ni bùkátà tó pàtàkì jù tẹ́dà máa lé òní wípé kó sẹ́ni tí ó fi dá wa ìdí tó fi dá wa kó sẹ́ni rọrùn fún wa láti tẹ̀lé ntí kọfẹ́ kó sẹ́ni rọrùn fún wa láti ṣe kíni láti jáwọ́ ńlẹ̀ tó fi jẹ́ wípé. sahabe ne a'lamun nas a'lam ashabin nabi sallallahu alaihi wasallam bil halal wal haram ẹni tó ma òfin ọlọ́run ọba jù pé ntọ́lọ́run ọba ọ̀fẹ́ ni ntọ́fẹ́ ni jù nínú àwọn sàbẹ̀ tani. náà barakallahu fik Mu'adh bin Jabal wọ́n ní ya Mu'adh. ìrẹ́ Mu'az fún wallahi inni la uhibbuk subhanallah mo الله ọlọ́run bá búra mo fẹ́ràn rẹ̀. mo fẹ́ràn rẹ̀ sẹ́mi pé kábàrù ọwọ́ afẹ́ fún ní nǹkan tí yẹn fún olùfẹ́ ó wàdà tansa dubra kulli salat اللهم أعيني على ذكرك وشكرك وحسن عبادتك má sì gbàgbé nínú gbogbo ohun tó o bá kí tán máa sọ gbólóhùn yìí wọ lọ́wọ́n ọba ọ̀ràn mi ṣe kí máa ṣèrántí rẹ̀ gbogbo wa. tọ́ǹbà rántí ọlọ́run ọba ní gbogbo ìgbà òní ṣe àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìgbàgbé lè wá tí gbàgbé yẹn bá fi wá tó ṣe ń tí ọba adẹ́dá ọ̀fẹ́ àti tètè máa padà láti máa sẹ́rí padà yóò rọ̀ látara kìnnì ìrántí ọba adẹ́dá zikr. wa na ṣe kí n máa dùpẹ́ torí kàfúù lọ́ba adẹ́dà fi ju ọmọ ẹ̀dẹ́ ènìyàn bọ́ba kékeré kànà kó dúpẹ́ tẹlẹmí ni ọmọ wò ọba adẹ́dà sí wẹ̀ òun ní pín ọdẹ́mọ̀dé tó fi pín fọlùkàlù ló fi jẹ́ pé ìlara ọmọ ẹnìkejì níta burú ta ló fún Allah tó ń bá wà lára rẹ̀ sí kò máa pín ni só ti tán lọ́dọ̀ rẹ̀ ni só ti ó ti tán lọ́dọ̀ rẹ̀ lá so kí ni Islam fẹ́ ká sí àdámọ́ mẹ́ẹ̀ẹ́dẹ́rì wọ́n fẹ́ ká lára ó dẹ̀ lè ti tọ́ ọba adẹ́dà fi sí wọ́n ọba adẹ́dà bá a rọ̀ lọ́ọ́ fi tó fún yìí bá falùbáríkà sí fún wá fún èmi náà ní ntòjú tiẹ̀ lọ. òun lè ní billions. ó lè ní billions kọjá pé thousand tiẹ̀ ó ju tiẹ̀ lọ lọ́nà wo ntò tí bọ̀ ntò fi ṣe. هو في سيبه تري كيني بوبون تيو با با فدا كيلو بات كيلو سو وني وابتغي فيما اتاك الله دار الاخره ولا تنسى نصيبك من الدنيا واحسن كما احسن الله اليك ولا تبخل فساد في الارض في الارض ان الله لا يحب المفسدين gbogbo ń tọ́lọ́wọ́n bá bá fún ọ fi wo dúró ọlọ́wọ́n bá ń tọ́ bá fún ọ nígbà yìí wọ́n fojú kéré rẹ̀ ìwà tọba adẹ́dà lójúṣẹ́ lára àtúnlá sọ yìí pé ẹ̀ńtọ́ni nǹkan kan ó lè ju ẹ̀ńtọ́ni méjì lọ ẹ̀ńtọ́ni méjì lè jẹ́ ẹ̀ńtọ́ni mẹ́wàá lọ lára ara kìnnì òun tó ní mílíọ̀nù tó bá thousands nínú rẹ̀ kò lè ní lára ṣùgbọ́n àwọn tó ní thousands tó jẹ́ pé bùkátà lọ́dẹ̀ ti fẹ́ jù hundred tó múnú rẹ̀ gan bó ṣe lapa lára rẹ̀ bó ṣe mú mọ̀ṣọ́kọ̀ ìnira wa ojú millions tí ò mú nínú tiẹ̀ lọ torí millions tó mú gan kọ̀ máa la látara bẹ́ẹ̀ ládàá tí wọ́n gbà. látara kékeré tó ní torí ń tó fi ṣe owó ní nínú bọ̀tì wọ́n lé ntọ́pọ̀ bíntín tó rí dáadáa ṣe pẹ̀lú rẹ̀ wọ́n lálùbáríkà ó dẹ̀ pọ́n ọ lé ó dẹ̀ dáa fún ọ ju pípọ̀ tó ní fi ṣe nǹkan tó dáa lọ látara pínpín ni. bóyá ńgbà tí mílíọ̀nù yẹn bá ṣẹlẹ̀ lọ́wọ́ máa wò pé nǹkan báyìí ò tọ́ sí ọ nǹkan báyìí tọ́ sí ọ gẹ́gẹ́ bí ọmọ èdè ènìyàn kí náà wàá ṣẹlẹ̀ ọ wàá misplace priorities rẹ látara mi misplace priority rẹ pípọ̀ tọba adẹ́dà fún ọ yẹn gan kò tó ẹ torí pé kò tó ẹ yẹn kí ni ó bì ò ní dúpẹ́ ọ̀nfẹ́sì ọ̀nfẹ́sì ọ̀nfẹ́sì ló fi jẹ́ pé kò sí ẹnìkan tí ilé ayé tí ní fọkànbalẹ̀ torí pé kòtòkòtò náà máa ṣe ẹni tó bá wá bá ara rẹ̀ ń wọ̀ tó jẹ́ pé ọ̀wọ́ kékeré tó níhùn ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ á dẹ̀ rí iṣẹ́ rẹ̀ pẹ́tẹ́ tí ó sì. ló fi jẹ́ pé rẹ́dà lè máa kọ́dọ̀rọ̀ lọ kéèyàn dúpẹ́ kéèyàn dunnú kéèyàn yọnu sí ntọ́ba adẹ́dà bá palẹ́ bùbù fún yàn. ẹ̀bùn ńlá ni nínú àwọn àdúgbò tó jíṣẹ́ lọ́sọ̀lá àṣọlám tí màá ṣe jù aláwọ̀ ẹ̀yìn as'aluka rida bil qadar aláwọ̀ ẹ̀yìn as'aluka rida bil qadar. اللهم إني أسألك رضا بالقدر ولا ما mo ń tọrọ lọ́dọ̀ rẹ̀ jẹ́ ìyọnu sí ní tọba palébù kí wá sọ lẹ́nu nìkan tẹ̀tí bí kú rẹ̀ bí ṣe máa ṣe Anas bin Malik radiyallahu anhu tani khadimu nabi sallallahu alaihi wasallam ó ní nǹkan ọ̀bàjẹ́ lọ́wọ́ òun rí kó a máa bú òun tàbí kọ́ máa bá àwọn wí kí ni máa sọ bọ́ba ṣe fẹ́ nu bọ́ba ṣe fẹ́ nu kì í ṣe pé ń sọ lẹ́nu nìkan ohun ohun ohun wúlò níṣẹ́. torí wípé kíni àṣegbé kò sínú táwálé ayé wa sí. kí ló bá dẹ́dà sọ ọlá kọjá lórí sirat ó ní wà ímí kún ilá wọ́n wà rí lọ́wọ́ kò sí gbogbo wa kò sẹ́ni tí ò ní kọjá níbẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá kí ló sọ ó ní bí ẹ̀ṣẹ̀ olúkálukú bá ṣe fúyẹ́ sí kí lẹ́ṣẹ̀ ẹrù lẹ́ṣẹ̀ kí dẹ́ lẹ́ṣẹ̀ ìyapa sí ti ọba adédàdì bó tilẹ̀ ń kó kéré tó. ọlẹ́lu ni ọkọ̀ jáde mànàmáná lórí fún àbúrò torí pé kí ni ẹrù rẹ̀ fúyẹ́ kọ́lá mọ́tà ìṣẹ́rù wa ní fúfú yẹ ẹlòmíì ká lóòdù ẹrù rẹ̀ kò ní jó ráàyè kọjá bọ̀ ẹlòmíì ọjà bọ̀ ẹlòmíì yóò ṣe kíni yóò jà bọ̀ tọ́ba jà bọ̀ nǹkan ni ọjà sí ana lè àṣùbẹ̀ lọ. kékeré lẹ́nu kí ló jíṣẹ́ náà sọ àtìlá onítọ́ba di gbangba ẹjọ́ ọ̀gbìn ìdàrí kí á. ohun ó ní a sùn mọ́ wá sálẹ̀ sí dèédé mẹ́ẹ̀lì kan àti mẹ́ẹ̀lì tàbí mẹ́ẹ̀lì méjì látàrí ẹ̀dá sahara <laughs> kí làwọn physicist àbáwọn geographer àbí geophysicist kí náà sọ fún wa wọ́n níbi tó ń wà nísìnyí kò gbọ́dọ̀ wálẹ̀ jù bẹ́ẹ̀ lọ kò dẹ̀ gbọ́dọ̀ lọ sókè jù bẹ́ẹ̀ lọ tó bá wálẹ̀ jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀dá ni ó kù sọyìn ìwọlẹ́lá tó bá lọ sókè jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀dá ni ó fòózùn yóò jimad gbogbo ẹ̀dá ọ̀gá ni torí ìmọ̀ yìí làá máa ń lò táàfì gbọ́ kíniye ọ̀rọ̀ òjíṣẹ́ lásánà àṣánà bọ́ba adéda ti fi hàn. ó ní wọ́n sun oòrùn má wásálẹ̀ ní dèdè mẹ́ẹ̀lì kan tàbí mẹ́ẹ̀lì méjì bọ̀ torí wípé ọjọ́ ìṣirò lélẹ́yìí ẹ̀dá kan ò ní kú kò ní kú kí ni tí ó jẹ́ effect ó ní olúkálùkù wọn wàá máa sun omi lára oògùn ní déédéé bó bá ṣe yapa sítọba dẹ́dà bó ṣe fi rójìṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ́nà sí láyé. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ́nà fún wa wọ́n láwọn ẹlòmíín bẹ̀ oògùn wọn ti ń jáde ní déédéé ẹsẹ̀ wọn. gìgísẹ̀ ni ó ni ó di sáàmà gìgísẹ̀ ọ láwọn ẹlòmíì kókósẹ̀ ẹlòmíì ojúgun ẹlòmíì orúnkún ẹlòmíì bàràbàrà dì ẹlòmíì gbáyà ẹlòmíì gbogbo ń gbò ẹlòmíì. oògùn òbò ni aljama ho iljama oògùn ògbè ni. subhanallah tó ń túmọ̀ sí pé kí ni ó dín bí àwọn ànábì ọlọ́run ọba wọ́n máa sọ pé ah bí ta kù sí bí ta kù sí ah àdéhùn ṣẹfà ìsìnkú ẹ̀ kí lọ́ba adẹ́dà fi yé wa ń bẹ̀ ń máa bá lọ sọ́dọ̀ bàbá ńlá wa wá sí fún alóhùn òun èso tí a ní kóun má jẹ òun òun ọ̀lẹ́nu pẹ̀lẹ́ gbogbo wọn báwọn ni wọ́n mọ̀ sọ àwọn ọ̀lẹ́nu pẹ̀ àwọn ọ̀lẹ́nu pẹ̀ àwọn ọ̀lẹ́nu pẹ̀ ẹ̀jẹ̀ á lè ba ẹ̀rù tọ́jú pé ọba tó dáa gan sọ pé kọ̀dẹ̀ lọ́fọ̀rọ̀ lọ́hùn máa taqaddama min dhanbi lọ́kẹ́ máa taqaddama min dhanbika wa ma ta'akhkhara wa yutimma ni'matahu 'alayka wa kana fadlullahi 'alayka 'azima. صاحب الشفاعة òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ̀rọ̀ ẹlòmíràn ọ̀darú ẹ̀rí tí ò ní ẹdẹ ń dárú rẹ̀ mọ́ òní ọ̀wà sípẹ̀fẹ́ dà kí wọ́n á lò náà sọ. wọ́n ní ináhu yóò hàn àlàkàbí gàgà máa ń wá ń yẹ tó bó ṣe yẹ kí n ṣe látara pẹ̀kẹ́ mọ̀ ń dá sílé mọ̀ ń jẹ mọ̀ ń jẹun mọ̀ ń súnmẹ́bí mọ̀ ń ṣe gbogbo ẹ̀ tí kì í ṣe ẹ̀sìn lè hàn gbogbo ní tí n fi ń ṣe pétérì ọlọ́run ọba kan ṣùgbọ́n òun wò wípé lẹ́wùjọ yẹ kó òun ó wà òun wò wípé ó ti kẹ̀rẹ̀ sí pòsíṣàn òun torí bí Jibril alayhi salam tó bá wà wájú rẹ̀ sallallahu alaihi wasallam lẹ́fù yẹn wà háì tó ń bá wà nínú lẹ́fù yẹn wà háì lẹ́fù tó háì yẹn ló yẹ kó máa wà tó ń wòye pé lẹ́fù òun ó ó sì kiri lẹ́fù náà ni gbogbo lẹ́fù rẹ̀ yìí bó a fi ń wòye kò sí tẹni nítọ́ dáa jù nínú ẹ̀dá tá a lè fi wí. kódà ó ti àwọn ànábì ọlọ́run wa ṣùgbọ́n wọ́n wò ó pé òun ò ṣètò látara pé òun ò ṣètò òun máa ń ṣe débi wípé àwọn wọ́n ní àwọn máa ń kà níjókòó kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kò sí ìgbà wa mi ni yóò sọ̀wọ́. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا في قوة سيد الاستغفار لا من تربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك ولا عادك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت قلت كما تجمع torí wípé lọ́hùn lẹ́bùn ọ yàtọ̀ níbi olúkàlùkù bá kú bá ṣe yapa sí ọba adẹ́dà tó àwọn kan wà hálíkù àwọn ní ìparun lélẹ̀ mushrik káfíọ̀ ẹnu ìparun làwọn eléyìí kò kírun kò sì gbàgbọ́ nínú ọba alẹ́dàá. wàhálà ni àwọn kan bẹ àwọn yẹn bọ kìí ṣe torí iṣẹ́ tí wọ́n ṣe torí ibùdó lọ́wọ́ bá kà wọ́n sí àwọn wò majani lẹ́yìn ẹlẹ́kọ́dàmá kẹtọ́rí fi àánú àwọn tọ́pọ̀ tọ́pọ̀ àwọn ọpọlọ bá jà kò ta ló fi kàn wọ́n Allah subhanahu wa ta'ala ọbẹ̀ yìí ní déédéé ni ẹ̀yin ò sí náà ẹni sọ̀rọ̀. àwòládùn kúfà àwọn ọmọ àwọn kèfèrí tí wọ́n kú tí wọn ò tí ì bàlágà kí ló yí sẹ́ńdà sàásùlám sọ ó ní. أولاد المشركين خدم أهل الجنة àwọn ọmọ àwọn mùsùlùmí àwọn ni wọ́n máa serve wọ́n jẹ́ bí houseboy maid fún wa nínú ọgbà àlìjánná kọ́lọ́ mọ́sáfà àlìjánná tẹ̀wárọ̀ rẹ̀ àwọn kan bẹ dáwà òdọ́dọ̀ wọn ni. dáwọ̀ dọ̀dọ̀ àwọn ọlọ́ba àwọn kan bẹ wọ́n jẹ̀yà. wọ́n jẹ̀yà ètò kéré jù nù yà wọ́n ní kéèyàn dúró níwájú ọlọ́run bá rojọ́ ń jọ gbẹ̀ǹdẹ̀ àríkíyàmù. wá rè kí lè jíṣẹ́ lásán àṣàlám sọ wọ́n ní ìdajì ọjọ́ ó ní Nabiyullah Sulaiman ní ó fi ṣèṣì ìròyìn ọ̀gbẹ́ndẹ̀ alkiyama ó ní ìdajì ọjọ́ ó jẹ́ ọgọ́rùn-ún five years táyé ń bí. gbogbo tó dẹ̀ kojọ sí haram la lójúṣẹ́ náà sọ̀rọ̀ sọ́là ń sọ igbe ìfúnṣáàlì yẹkùrọ̀hún máa bẹ̀rẹ̀ àdì wọ́wọ́ kẹ́rù lọ nǹkan méjì wa ọmọ ànábì àdámà wọ́n kórìíra rẹ̀ òun ló dẹ̀ dáa jù fún يكره قلة المال وهو خير له من الحساب ó kórìíra tó máa wá térétéré fún kọ́rọ̀ má pọ̀ fún ó ń fẹ́ bùn kọ́dẹ̀ máa wá térétéré ó dáa ju wípé ká wá pè kó wá sèse oúnjẹ ọ̀gbìn dàlí kí á mọ̀ lọ. ويكره الموت ó ń kórìíra ikú wọ̀wọ̀ khayrun lahu min al-fitna kókó ọ̀dà àjù kó kí fìtínà bá lọ kí ni fìtínà ó ti ń sẹ́sìn tẹ́lẹ̀ kò sẹ̀sìn mọ́ fìtínà la fìtínà kọ́rọ̀ dojúrú ma lọ́wọ́ kọ́má kọ́má straight ma kọ́má ṣe dáadáa ma fìtínà yìí. ló fi jẹ́ pé bá tó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam tọrọ bá dẹ́dà lójú oorun nínú dùá tọba dẹ́dà ní kọ́ máa ṣe lẹ́yìn gbogbo oorun èyí náà wà bẹ́ẹ̀ kí ló sọ àti mo wà bẹ́ẹ̀ ó ní ra'aytu rabbi layla fi ahsani surati mo rí ọba mi lóru ní àwọ̀ tó dáa. فقال يا محمد او ام يا محمد اتدري ما يختصم فيه في الملا الى اعلى يختصم فيه في الملا الى اعلى سو من تي اوا ملائكه تي وان جيرورو لي لوري ني سما لو كيلانا قلت لا من مين فوضع يده بين كتفيه ọba mi wá gbé ọwọ́ ọlá rẹ̀ lé mi ní agbede méjì èjìká méjèèjì láàrin èjìká méjèèjì fọwọ́jẹ́ tó bá dàbẹ́ iná fàdéyà mò ń dẹ̀ ń fìlì tútù rẹ̀ nígbà àyà mi fàálìm tó máa bẹ́ iná sàmáwá tó lẹ́sẹ̀kẹsẹ̀ mọ́dẹ̀ mọ́ gbogbo tí ń lọ ní sàmà àtìlẹ́lẹ̀ sallallahu alaihi wa alihi lẹ́yìn ìgbà yìí lọ́wọ́ ni ya muhammad rẹ muhammad sallallahu alaihi wasallam atadiri fi ma yaqtasimu fihi fi mala ila ala sọ ma ti àwọn màláíkà ń jíròrò lé lóríkè báyìí qultu na'am mo ní bẹ́ẹ̀ ni fil kafarat wa fi darajat wọ́n sọ̀rọ̀ ní orí tí máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ àti tí wọ́n mú kéèyàn gòkè àgbà fáàmì kafarat ntí máa pẹ̀ṣẹ̀ rẹ̀ fa isbaagul wudu ala almakari fi riwaya ala sabarat kéèyàn máa gbé àlùwàlà bó ṣe lè wù kó tutù òmùtò àlùwàlà ẹ máa pẹ̀sẹ̀ rẹ̀ ni òfin jẹ́ wípé àwọn ẹni rí gbogbo ògbà tí àlùwàlà wọn bá já wọn máa tán àlùwàlà ṣe ní lẹ́sẹ̀kẹsẹ̀ wọn máa fi kún un kí ni a máa fi kún ó kéré tán kò wọ́n múra ká méjì wá kí ló fà ìṣẹ́ńdà Muhammad sallallahu alayhi wa sallam ńgbà tó lọ sí mi'raj wọ́n wá ń fi náà hàn torí kí ni nínú kókó tọ́ba adẹ́dàá mú sí. tá a fẹ́ sọ̀rọ̀ pé lágbájá lajú nísìn kíláàsì ọlọ US ọlọ UK ọlọ Germany ọlọ France káwọn àtọwọ́ máa ti pé ọlọ sí hajj náà wọ́n kọ́kọ́ ka àwọn eléyìí náà àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n bá gbọ́n wọ́n mọ̀ yìí pé gbogbo ẹ̀ ní ọba adẹ́dà papọ̀ fún ẹni tó lọ sí hajj sáwọn ará germany ò ní wá sáwọn ará russia ò ní wá sáwọn ará us ò ní wá àwọn ará france gbogbo wọn ni wọ́n wà ọlọ́run ó pa wọ́n pọ̀ sójú kan ẹ wàá máa ṣe cross fertilization ideas láàrin yín ọmọ ṣe sí olúkálukú. ìwọ náà tara rẹ̀ sí kíni ọ tara kẹ́kọ̀ọ́ torí nínú tí wọ́n fẹ́ ká ní àjò òní pé ya yapa tiwa táwa náà lè mú mọ́ tiwa ntí jẹ́ ìkìlọ̀ fáwọn míì tó yẹ pé káwọn náà kíni ká yẹra fún oríṣiríṣi lọ́wọ́ báyìí mọ́sídìí báyìí ó rí àwọn oríṣiríṣi tí wọ́n wá látòrí ìrísílẹ̀ òde lọ́sọ̀ ìjọ gọ́ọ̀mù lọ. ilé India ilé yóò Pakistan ilé yóò jẹ́ Sin ilé China ilé yóò gbogbo wọn àpapọ̀ bá bóun ṣe ń rí kúkúrú tó jẹ́ pé pé ah, lọ́dọ̀ yín rárá lélẹ̀ kan bó ṣe lè wù gbogbo kúnlẹ̀ bóun ṣe rí funfun lọ́mọ rí dúdú lọ́mọ rí pupa lọ́mọ rí bíi brown lọ́mọ gbogbo ẹ̀ lóríṣiríṣi ọba adẹ́dà pa wọ́n pọ̀ sójú kan òfin jẹ́ pé kò síbi tá a tún ti lè rí àkójọpọ̀ báwọn àfibọ́ yóò máa kìyàmà ìjọba ìdàlù kìyàmà látún ti lè rí àkójọpọ̀ di ibi tí hajj gbàtọ́ wa lọ sókè ọba adẹ́dà ó ń kọ́ńdọ́kítẹ̀ wọnú àlìjánà ó wá ń béèrè lọ́wọ́ ẹni ń kọ́ńdọ́kítẹ̀ ta ni ń kọ́ńdọ́kítẹ̀ Jibril Jibril ní sọ ní mú òjíṣẹ́ láàrin ká lábẹ́ ó ní mò ń gbúrò ẹ̀fẹ̀ níwájú mi tálélẹ̀ ó ní Bilal ni òjíṣẹ́ lọ́sàn án náà sọ pé kí ni ń ṣe kí ló fà ó ti mọ̀ pé nǹkan kan ní ń ṣe láyé tí ìfẹ́kìtì rẹ̀ ń tún ṣẹlẹ̀ níbí báyìí torí gbogbo ń tà ń ṣe láyé ń bí yóò ní ìfẹ́kìtì lọ́hùn. ẹni tí ò bá dúró déédéé tó wá ń rò pé òun retí ìkẹ́ ọlọ́run ọba kó yẹ ká àti àfànàjà alẹ́ mùsùlùmí náà kìlọ̀ mùsùlùmí. oníbàjẹ́ ènìyàn àní tí ń fiwọ́ jù sẹ́fọ́ lọ́wọ́ ọba ọba adẹ́dà ń béèrè ó ní síkàsí wọn bá kàn án àwọn afọwọ́ ní tafsir wọn ní al-istifham inkari ìbéèrè ni tó wípé à ń fi negate ni rárá a lè ṣe wọn bá kàn náà ọba adẹ́dà tún wá tẹ̀síwájú ó ní malakum kayfa tahkumun. ẹni déédéé lòun ó dẹ̀ fẹ́ ká ṣe déédéé báwo ni dé èyí ń ṣe bá ti ṣe déédéé mu àbí lórí ntẹ́ǹsì alẹ́ lẹ́kùn fi kìtàbù tẹ̀jọ́ abẹ́ ní tíra kan tẹ́ ẹ lákọọ́lẹ̀ lò lórí wípé èèyàn máa dẹ́sẹ̀ ọba adẹ́dà yóò dẹ̀ máa sọ pé ẹ́. Eh? kò túbá ó dẹ̀ ń wòye pé yóò sá forí jìn àfa ní àtàmúlò búra àlè súnmọ́. سجدت على الاستيان لا توبة واهمة ogogo lórí ẹsẹ̀ ó tiẹ̀ ro kan títúbá àfihàn ọ̀ndẹ́sẹ̀ wàtẹ́rùjùlọ àfọ̀à ọlọ́run kò kú forí jì mí iná láàgọ̀ fún rọ̀ yìí ó mú abala kan ó fa abala kejì lẹ̀ wípé wọ́n wọ ṣẹlẹ̀ rẹ̀ kọ́ ọba tí ìyá rẹ̀ nípa ni ó múnú mọ́. àfa wa ń ṣe kìlọ̀ ó ní àfikí. tají ìwọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn fọwọ́rọ̀ almout dára ile meji lẹ́yìn ikú ilé méjì ń wà o ilé yẹn àdúwò muhanu aw habibu muhanau ọ̀tá ẹni tí ọba ọ̀sọ̀tá torí wípé ìwọ láyé. ọ̀tá tí ó bọ̀ ṣe yóò yẹpẹrẹ rẹ ni kí ló bá dẹ́ra sọ nípa wọn ó ní alayha malaika ghiyazun shidadun la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun min al-'adhab wọn ò ní tayọ tó bá tó fi ràn wọn níbi pé ẹ bá ń jẹ́ ń yà khuduhu wa fagulluhu. ثم الجحيم صلوه ẹtìmọ́lẹ̀ ẹgbẹ́dẹ ẹjù sínú ná subhanallah ọlọ́mọ sì tẹ̀ wá bẹ́ẹ̀. bó sí ń téèyàn ṣe láyé ń bí tí ò ní consequences lọ́hùn consequences yẹn nígbà téèyàn bá ń ti ń prepare láti lọ ẹni tí ò ṣiṣẹ́ ìmánì ò ní jáde láyé pẹ̀lú ìmánì tí ó bá dẹ̀ jáde láyé pẹ̀lú ìmánì kò ní gúnlẹ̀ síbi tí ní ìmánì ó gúnlẹ̀ sínú sàárè. gbogbo òjíṣẹ́ náà sàásálàmù òbí Jibril lérè alayhi salam wípé kí ni ń ṣe ọmọ pé nǹkan kan ní ń ṣe bàtọ́ wá délé àyípadà lọ́ba adẹ́dà tún fi ṣe ìrìn àjò tó jìṣẹ́ lásàásá láàrin lọ sí sámà kìí sojú oorun fètè tèmi ló fi sọ pé subahana lẹ́bi asọ̀ mi máa ń bẹ fún ọba tọ́jẹ́ wípé kò sí ń tọ́ka lápapọ̀ láti ṣe ń tọ́ba wà. ìrẹ̀ rìnrìn òru kìí tún wá ṣe gbogbo òru lẹ́yìn lẹ́yìn ìgégé kan ní apá kan ní nínú òru kìí ṣe gbogbo òru minal masjid al-haram masjid al-aqsa jẹ́ wípé ojú oorun ni Jibril náà wà pẹ̀lú Burak wípé wàá gẹ̀ẹ́sìn ẹ̀sìn kò sẹ́ni tó gùn rí kò sẹ́ni tí ó gùn mọ́ ìwọ burak kò sẹ́ni tí ó gùn ọ́ bí ẹni tẹ́fí bẹ̀rẹ̀ sí àjọ bọ́ bá jẹ́ kójú oorun wọ́n ti Baitul Muqaddas Masjid al-Aqsa ọba adẹ́dàá wà á jí àwọn ànábì rẹ̀ sallallahu alánàbí náà àárẹ̀ yóò wá jí wọn láti mú sàárè wípé ẹ wá ṣe ń tó lóore jù nínú iṣẹ́ lẹ́yìn rẹ̀. yẹ́sọ́jú nígbà òdílé ayé wọn wá béèrè lọ́wọ́ Bilal lọdíàlá àná mo ń gbúrò ẹsẹ̀ rẹ nínú ọgbà àlìjáná kí ló máa ṣe kí ni Bilal sọ lọdíàlá àná ó ní mi rí nǹkan kan tí mo máa ń ṣe níṣẹ́ tó jẹ́ nǹkan kan tó bàbàrà bí ìbá ṣe pé kí ni gbogbo ìgbà tí mo bá ti ṣàlùwàlà. ó kéré tápò ní mọ̀láká méjì wa. kọ́rọ́rùn <laughs> ó dìgbà tó bá ta ara wọ̀kọ̀ tó mọ̀ yìí pé a ah, iṣẹ́ ní í ṣe tó ọ máa ṣe rọ̀dí àlà àná sábàdà kọ rẹ̀ rọ̀dí àlà àná tó mọ̀ yìí pé ó ní àwọn oríṣiríṣi nǹkan tọ́lọ́wọ́n bá fi yà sọ́tọ̀ nínú rẹ̀ ni pé bí àwọn ọ̀rọ̀ òjíṣẹ́ náà ẹni tí ń sọ fún odindi rọ̀dí àlà àná. ó ní gbẹ̀yìn gba ọjà lọ èmi wà níwájú òjíṣẹ́ náà sàṣìlámì tí mi ti ń gba ìmọ̀ tòyí tó bá mú mi wá báyìí wọ́n máa wò pé ah bólódún ti rẹ wàláì àyànfẹ́ mi sọ fún mi báyìí. ntọ́sọ ni wípé ó ló ní kí n má sùn o àfi tí mo bá mú wítìrì mi wá torí àpọ́nlé ẹ̀yẹ iyì olùgbàgbọ́ òdodo ó ní wípé kọ́mọ́ fòrú ṣeré bó ṣe lè wù kó kéré ma ètò kéré jù tó o gbọ́dọ̀ mú wa mélòó ni là ẹyọ kan wítò ẹyọ kan ni tọ́mọ ẹyọ kan wa tàbí mẹ́ta tàbí méje tàbí márùn tàbí méje tàbí mẹ́sàn-án òjíṣẹ́ náà sàlásàlám yìí ṣe ju mọ́kànlá lọ but a rí wípé nínú Ramadan a rí nínú àwọn sàbẹ tó jẹ́ pé nígbà tí wọ́n lọ kíun tí wọ́n líìdì níbì kan ibi tí wọ́n tún dé wọ́n tì wọ́n síwájú wípé ẹ ṣáájú fún wa wọ́n dẹ̀ ṣáájú. tó ti làwọn afáàfin ṣe istinbat látàrí wípé a n tó jìṣẹ́ ńlá máa ṣe jù láti fi rọ̀ ọ́ lọ́rùn ni pé kọ́ mọ́ kọjá mọ́kànlá kó dẹ̀ fagùn dáadáa ṣùgbọ́n circumstances lè wá tí ó fi jù bẹ́ẹ̀ lọ irú rẹ̀ nílé ló fi jẹ́ pé imaamu sunna sheikh muhammad nasir albani rahimahullah rahmatulahi ní tí wọ́n máa ń sọ ọ̀rọ̀ kì í gbọ́ wọn yé ntọ́ dáa jù ní ká fi mọ ní tó jìṣẹ́ lásà sálàm ṣe yẹn o tọ́lá àmàlẹ́ àlẹ́mọ̀ yóò ṣọjọ́ ìṣọ̀lọ́ ṣùgbọ́n ní Mẹ́kà àti Madina sáàmà wípé last ten days pàápàá jùlọ ó ní wọ́n ṣe kí first part mélòó ni wọ́n kí twenty tó bá di àwọn èèyàn wà lọ sùn tí wọ́n bá tún wá padà wá last part mélòó ni wọ́n kí mẹ́tàlá yóò wá mélòó thirty three bàbá ọmọ ń bá wọn kì í kò ní sọ yìí pé jẹ́yìn yọ tèmi kú òun bẹ́ẹ̀ á ìmáàmù ò tí ì túwálẹ̀ ètò òfin sórí ire ooru ni tí kò sẹ́ni tí fi ṣeré ní bá wọn kì ní. àwọn èèyàn gbọ́ ntọ́ dáa jù ní bí ọ̀rọ̀ bíi participation wa níbi ọ̀rọ̀ election ọ̀sẹ̀ election ni ó ní democracy kìí ṣe system situation tá a bá bára wa tí wọ́n bá ń ẹ̀yin náà dìbò láti jẹ́ kí aburú dínkù kí aburú má gbalẹ̀ kẹ́ ẹ mú dáadáa wá. ẹni tí ẹ bá dì fún kẹ́mọ̀ pẹ́ni tó jẹ́ ni ire ni torí ẹni ire ni máa ṣe òṣèlú kánẹtìlá bẹnu Israel yẹsùsùhùn aláǹbíyà nítorí jíṣẹ́ náà sàlám sọnù àwọn tí wọ́n máa darí ọ̀rọ̀ òṣèlú àwọn bẹnu Israel àwọn ànẹ́bí ọlọ́run ọba ni tí ẹnìkan bá lọ tán ọlọ́run ó tún bá ẹbí mi dìde kó máa darí wọn torí pé kí ni. àìṣèlú torí tara wa a máa ṣe ni láti fi kófin ọlọ́run ọba ró lórílẹ̀ kí bàjẹ́ má bàa gbalẹ̀ ẹni tó fẹ́ dúró ń bẹ̀ kìí ṣe ra rẹ̀ ní represent kìí ṣe consistency ta ni represent Allah yóò ní gbangba ajọ́ njọ tí ọba adẹ́dà bá ń sọ pé wọ́n kí fóòhùn ináhùn mọ̀sùkúrú ẹ̀dá wọn dúró àbíyàn léèrè lẹ́nu wọ́n ṣàkáǹtì bó ni wọ́n ṣe ṣe wọ́n pààyà gbogbo wọnyí kò ní ṣàgà kò ní ṣe màdàrú yóò dúró déédéé ẹni ìwọ tó o fẹ́ wá dì gan kìí ṣe torí benefit ara rẹ pọ̀ mọ̀ wípé eléyìí yóò ṣe dáadáa jù ni tó o bá ṣe pẹ̀lú torí benefit ara rẹ kódà bó bá jẹ́ pé nìyẹn dáadáa ni ó ṣe ìwọ gan ti lu gà ó ti lu gba ọlọ́run ra torí fẹ́nu ló lò ké <laughs> àyè tẹ̀ lófin ọlọ́run ọba torí pé òfin ọlọ́run ọba bá fa inú wa mu àìdẹ́ yapa sí torí wípé ó takò fẹ́ nù wa tó o bá tẹ̀lé òfin ọlọ́run ọba torí pé ó bá fẹ́ nù rẹ mu àtẹnitọ́ yapa sí torí wípé kò tẹ̀lé fẹ́ rẹ enífẹ́ lẹ́yìn méjèèjì torí pé kí ni ta ló ṣe ń torí tọ́lá ọba ni wọn kò sí sọ wà ní kò sí. Abu Huraira radiyallahu anhu ó ní bó ṣe léwu kékeré máa ń yàn náà ń nà fúlà rákà méjì. lójíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà sọ istaqimu ẹ̀dúró déédéé ẹ̀ lè máa rírì kẹ́ ẹ̀dúró déédéé. ẹ lè mọ rírì kẹ dúró déédéé torí ẹnikẹ́ni tó bá ṣe ìsìláàmù rẹ̀ yanjú tó dúró déédéé ojúṣe aláṣàlá àṣàlám ní fakulu hasana yamilu ha yuktab lahu ashara amusaliya ila sabu mi'a gbogbo dáadáa tó bá ṣe látòrí mẹ́wàá ni wọ́n ti máa ń kọ́ ládàá fún un tí ó fi máa wọ ọgọ́rùn-ún lọ́nà àádọ́rin sọ̀bẹ̀rin mìíràn ẹ lè kànáà kírun ò rí ó lè jẹ́ jàmáà náà lẹ́jọ́ kí rẹ̀ ń bẹ nínú irun tó ń forò yé gbé gbogbo tí sọ tó ń reflect nínú rẹ̀ tó dúró déédéé pẹ̀lú ẹni tí tọ́ka osimbe ò bí ẹyẹ tá a dé máa nù kéèjì ni ìmáàmù ó tètè ṣe pápápá ká máa lọ kò rí bákan náà wọn ò rí bákan náà ládàá náà ò dẹ̀ ti ẹni tí ó kírun nínú mọ́sídìí ọgbà lára mélòó ní irun jàmá twenty seven tàbí twenty nine nínú ẹgbàá mi. ṣùgbọ́n ẹlòmíì twenty seven or twenty nine times ten ni ọgbà ẹlòmíì lè gba times hundred torí pé torí ìmánu rẹ̀. sheikh islam ibn Taymiyyah rahimahullah rahmatan wa sọ ni tí bá pè báyìí tí yọọ máa gbọ̀n ojú rẹ̀ ó korò bí ìgbà tó jẹ́ wípé wọ́n fọn ni wípé ẹ tí ọ̀pá lọ́lọ́ ẹni tó kírun bá wọn sáàfì wo tẹni tó jẹ́ wípé wòyìn wòyìn ní ọmọ sí lórí wọn abẹ́dẹ̀. ọsọ fún òjíṣẹ́ náà sílá àṣọlá òun máa ń wà nínú àlùwàlà òjíṣẹ́ náà sílá àṣọlá ní wala yuhafiza ala alwudu illa mu'mina ẹnìkan èédún ní málùwàlà àfọlùgbàgbọ́ òdodo àwọn kiram katibi àwọn màláìka tí ń bẹ lápò ọ̀tún àtàkóòsì ẹni tó bá wà lẹ́nu àlùwàlà wọ́n máa ń tijú fún ọba adẹ́dẹ́ sọ pé kí wọ́n tijú rẹ̀ kí ló yíṣẹ́ lásán àsìlám sọ ó ní tódò bá ń sàn níwájú ilé ẹnìkan ọ̀kan yín tí wọ́n ń wẹ̀ nínú rẹ̀ lẹ́ẹ̀márùn-ún ṣé ẹ̀gbin ìdọ̀tí kankan ó kù lára rẹ̀ wọ́n ní ara oníbọ̀rọ̀ àlùwàlá ṣe jẹ́nu oníbọ̀rọ̀ àlùwàlá ṣe jẹ́nu tó túmọ̀ sí pé kíni ká máa wà nú àlùwàlá kì í ṣe ká máa wà nú nìkan tá a bá ti wà nú rẹ̀ alẹ́làkán ká máa mú náfìláwà àwọn kan wá wà nípa ti ń kà wọ́n bọ̀ àwọn ẹni ìparun eléyìí ọ̀wá gbangba ajọ́ pẹ̀lú gbàgbọ́ káfíìn tàbí mushrik tí ò túbá kó tó jáde láyé àdánwò yọlọ àwọn kan bẹ wọn bọ ó lè má túmọ̀ tó ti pẹ́ tí wọ́n ṣe bí wèrè bẹ́ẹ̀ ti dáwọ̀ dọ́dọ̀ rẹ̀ bí àwọn ọmọ kèfèrí tí wọ́n jáde láyé tí wọn ò tí bàlágà àwọn kan bẹ wọ́n jẹ ìyà àwọn ẹlẹ́ṣẹ̀ ó dẹ́ṣẹ̀ tó fi jẹyà kò túbà nù rẹ̀ kó tó jáde láyé. bóyá ṣe sinà kò túbá kó tó lọ ọjẹ́ rìbá kò túbá kó tó lọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ báwọn kò túbá kó tó lọ. àwọn kan wọ́n wà ní ìkẹ́ ìkẹ́ náà tún jura wọn lọ torí pé kí ni bí mọ́nyìn bá ṣe rinlẹ̀ sí bẹ́ẹ̀ náà nìkẹ́ ó ṣe pọ̀ sí sáà pé àwọn kan ní ìmọ̀nì wọn ò lè change àwọn wo ni àwọn ànábì ọlọ́run ọba. àwọn tí wọ́n mókè tán àwọn ẹni ìkẹ́ pátápátá ló fi jẹ́ pé mùsùlùmí kò ní dúró tẹ̀tẹ̀rẹ̀ láyé pé à ẹ òun ń wọ́n ń pàkíyèsí rẹ̀ sí ọwọ́ àwòrán pé à ẹ ẹ a ti ń lẹ̀ bẹ́ẹ̀ ni láti ṣe kíni láti máa ṣe déédéé tí wọ́n bá ń ti ń pè é sákìyèsí yóò máa túbá torí pé kíni ẹ̀ṣẹ̀ kéékèèké tá a fojú di ìmáàdì ńlá máyàn lọ́wọ́ kíni máa fà nígbà téèyàn bá ń gbogbo lé lórí tí ò túbá tí ń ṣe continuously tó fẹ́ di pé bára kú fún un lòjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá fi sọ wípé kápáyà fún ẹ̀ṣẹ̀ bó ṣe léwu kó kéré tó ká túbá kú ònú rẹ̀ tọ́ra tẹ̀ṣẹ̀ ńlá àti kékeré wọ́n fẹ́ ká túbá kú ònú rẹ̀ kékeré máa di ńlá mọ́yàn lọ́wọ́ ló fi jẹ́ ipé sọ́sọ́ àṣìlá ń pe àkíyèsí wá sí pé ahabbul amal indallah ila Allah adwamahu wa in qalla. dẹ́dà fẹ́ràn jù látara pé fẹ́ràn rẹ̀ kí ni túmọ̀ rẹ̀ ó fẹ́ ká máa ṣe iṣẹ́ téèyàn dún ní má ó sì lè wù kó kéré tó. ó lè jẹ́ náà wá sí ọdẹ pọ̀ rẹpẹtẹ ó ní idha kharajta min manzilika fasalli rak'atayn tó bá fẹ́ jáde nínú ilé rẹ̀ kíráká méjì tamna'anika makhraja as-su yọkọ̀ di fún ẹ aburú tí máa ṣẹlẹ̀ síyẹn níjáde kò ní jọ ṣẹlẹ̀ sí ọ ọgbàládá ọ̀ràbù ọ̀tọ̀fì manzilik fasalli rak'atayn tó bá tún wá wọlé rẹ̀ padà múraka múnáfìlà araka méjì wa wọ́n ní tẹ̀mínà àníkà mẹ́tẹ̀kálà so aburú téèyàn máa kó wọlé yọkọ̀ di fún ọ. ọba ọmọ síláàsì ni òmùnáfìlà araka méjì wa ọ̀ràn yẹn lè yùn torí là ń fi ń sálámà sí ẹni tó nílé kádẹ wọ sálámà sí nílé ká tó wọlé rẹ̀ sábà pọ́nrán àyàn ni bẹ́ẹ̀ náà ni ìwọ masjid tayatul masjid ọ̀ràn yẹn ni torí à ń sálámà sí nílé ni kìí ṣe yẹn nìkan dùn ẹ̀ wà ń bẹ̀ ètò kéré jù nù rẹ̀ rákà méjì kí ló ní sẹ́lá sàlá sàlám sọ ó ní oríkèéríkèé ara ọgọ́rùn mẹ́ta àtọgọ́ta ni three sixty raka méjì tó mú wá ní duha yóò fi yóò ṣe tàn gbogbo oríkèéríkèé gbẹjẹ fídíà fún nígbà tó ń wọn rà padà wọn rà padà kó nínú aburú kaburú mọ̀ṣẹ́ ọ látara wọn. oríire ni fún ẹ láti jẹ́ pé o ní àlàáfíà ìlọsíwájú fún ni fún ẹ láti rí ìfẹ́ ọlọ́run ọba àti ìlọsíwájú gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àríkíám ó ní man hafaza ala arba'i qabla zuhur wa arba ba'da zuhur haramahu Allahu ala an-nar subhanallah ẹni tó dún ní ma raka mẹ́rin kótó kí raka mẹ́rin lẹ́yìn zuhur ọlọ́run ó ṣe ní èèwọ̀ fún náà kò ní wọná oní rahimallahu abda salla qablala asri arba kíkẹ́ ọlọ́run ọba kọ́ máa bá ẹrú tó kí bákà mẹ́rin kó tó yan kó tó kí àsìr subhanallah ọ̀rọ̀ wa wípé rákà mẹ́rin lẹ́yìn ìṣá ó ṣe déédéé Laylatul Qadr subhanallah hadith yẹn gan fúnra ara rẹ̀ ó lẹ̀ ṣùgbọ́n kí ló jẹ́rìí gbé ìṣesí àwọn sàábí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọn èfi ṣeré nígbà tí kí asùn ìtàn ìṣá ìtàn wọn mọ̀ráká mẹ́rin wa kí ló dé tẹ̀sí wọn ni òjíṣẹ́ náà sallallahu alaihi ó ṣe déédéé wọn ni ó ṣe déédéé Lailatul Qadr tàtọ́ ń bá wọn gbalá dára Lailatul Qadr lórúkọ kan wọn pé ara rẹ̀ ni kése kékeré gbogbo orú nǹkan báyìí ó kéré lóòótọ́ but kò mùsùlùmí kò ní torí pé kí kí ló jíṣẹ́ lásìlá àṣìlám sọ ó ní nǹkan tá a kọ́kọ́ yẹ̀wò nínú sẹ́ ìdájọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama ó ní irun ètò ìjọ ọ̀ràn àyàn tí a ṣe lé lórí tó bá kẹ̀rẹ̀ ayọ̀ náà fúlàrẹ̀ láti dìde ẹni tí ọba wa ní nàwa tún ní nǹkan tó jẹ́ pé lójú ara rẹ̀ ẹnà fúlàní kò subhanallah. olùgbàgbọ́ òdodo èèfojú tẹ́ńbẹ́lú iṣẹ́ rẹ̀ bó ṣe léwu kó kéré tó bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ kèéfojú tẹ́ńbẹ́lú rẹ̀ kí ló yìí ṣẹlẹ̀ sallallahu alaihi kí ni àwọn sàbí máa sọ radiyallahu anhu wọ́n ní inal mu'mina olùgbàgbọ́ òdodo yara dhunubahu ka annahu fi asli jabal yaqafu an yaqa alay ima wo ẹ̀ṣẹ̀ rẹ̀ ní bí ẹni tó dúró lábẹ́ àpáta tí yóò wá wóòlù mọ́lẹ̀ hm, ẹ̀ṣẹ̀ yìí torí pé kí kìí ṣe kékeré ẹ̀ṣẹ̀ ni wọ́n ń wò títóbi ẹni tí wọ́n ń ṣẹ̀ ni wọ́n ń wò. tó ń bá ti wo títóbi ẹni tó ń ṣẹ̀ ìwọ lè máa wò ní bíntí ṣùgbọ́n lọ́dọ̀ ọba adẹ́dàá yín tó gbọ́ngbọ́n ni. ọ̀ma burú tó ti ṣẹlẹ̀ látara ẹ̀ṣẹ̀ tó dáhùn bó ṣe lè kó kéré tó ni wọ́n fi máa dún sọ yí pé ìyẹn Ibn Mas'ud radiyallahu anhu wa inal fajira ẹni tó jẹ́ lẹ́ṣẹ̀ òbílẹ̀ jẹ́ yẹn yara dhunubahu kadhubab waqa ala anfi yóò máa wo ẹsẹ̀ rẹ̀ ní bí esin tọkàn tọgbọ síbi imú rẹ̀ tó náà dànù lásán kọkákún èyí fojú dẹ̀ṣẹ̀ torí pé kíni ọba tó ń ṣẹ̀ ọba tó gbọngbọn ni ọ̀ọ́dẹ̀mọ̀ bó ṣe tó lọ́dọ̀ rẹ̀. ó wà nínú sọyí muslim bẹ sọyí hẹ́n bẹ làwọn sàbí máa fi sọ yìí pé innakum la ta'maluna amalan iya hadaqu fi ayunikum min ash-sha ẹ̀yin máa ń ṣe nǹkan nísìn lójú yín nǹkan kékeré ni in kunna lana'udduha ala ahdi rasulillahi sallallahu alaihi wasallam min al-mubiqat ṣùgbọ́n láyé òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá àwọn ọ̀ka kún kékeré nǹkan lára àwọn máa ń ka gbogbo àwọn nǹkan tẹ̀yìn ń kà kún kékèké nísìnyí làwọn máa ń kà kún. masala wọ́n bí Ibn Mubarak léèrè wọ́n ní kí ni máa fa ìparun rahimahullah rahmatawasa ó ní kéèyàn máa máa wo àbùkù ara rẹ kọ́ mọ́ wọn ara rẹ àbùkù ara rẹ sọ ara rẹ láti tún ṣe wọn ní kí la àbùkù ó ní kọrọ ọpọ kọkàn máa ń sọrọ ọ̀rọ̀ ló ń sọ dàlẹ̀ ọ̀ ṣàkáǹtì lé lórí tó bá lé kèsì tó ọmọ sọ ẹpẹtẹ gbogbo wọn tí wọ́n máa ń dúró lé lórí kí ló yíṣẹ́ náà sáà sọ́làm sọ ó ní àkóyọ tó pọ̀ oríire ń bẹ nínú kíni ń bẹ nínú kádákẹ́ káṣọ ẹnu kákónuró àìwo kíkéré ẹ̀ṣẹ̀ ntí ọba tá à ń ṣẹ̀ láàmà wò kí wá ṣe yùn nínú tí máa tún jẹ́ kí ẹ̀ṣẹ̀ kó bí orí burúkú fún yàn ó ní àṣehàn lójú ara rẹ̀ ó rò pé òun jayé ni ajínẹ́bà obìnrin tí èṣẹ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ ọfọwọ́ kọ lọ́rùn gbangba ó rò pé ń jayé ni. <laughs> kí ni aburú tó wà ń bẹ kí ni aburú tó wà ń bẹ kí èèyàn mú òòyà tẹbí kóńbù náà ni òòyà òòyà arin kó wá tìbọná kó wá pọ́n kí ló mú pọ́n torí pé ó ti gbóná gàdí kó wàá máa fi yí ara rẹ̀ báyìí sẹ́mi pé tegun-tegun ni ó yà mọ́ ìnira tí ó rí lára èèyàn ó rọrùn ju ìnira tí ó rí níwájú ọlọ́run bá gbéǹde àlìkíámà látara obìnrin tọ́wọ́ tí ò lẹ́tọ̀ọ́ sí tọ́fọwọ́ kàn báyìí kí làwọn èèyàn fi ń ṣe lẹ́nu wọn fi ń soge débi pé ọ̀gọ̀ọ̀rọ̀ gan nínú àwọn obìnrin tó rí o pé àwọn oní onísúnẹ̀súnẹ̀súnẹ̀ wọ́n bí wọ́n bí kí ni bẹ́ẹ̀nbẹ́ kí ni bẹ́ẹ̀nbẹ́ lọ́dọ̀ rẹ àbọ́dọ̀ ọba kí lọ́fà ni àkàkún kí sì ni kí ni máa ń bí ìyí máa ń pàmọ́lẹ̀ ọkàn àrùn tí máa ti ń pàmọ́lẹ̀ ọkàn àrùn àlùbáríkà ọmọ kúrò lórílẹ̀ ìfọ̀kànbalẹ̀ ò ní sí kí ló jíṣẹ́ lọ́sọ̀lá àṣọlám sọ. wọ́n ní mà á sọ̀rọ̀ káàbẹ̀. abáàbẹ̀ ti wá sí fún àǹtí. ntọ́ba ti kọjá kókósẹ̀ fọkùnrin wọ́n ní fòfin náà. ọkùnrin tásọ rẹ̀ bá kọjá kókósẹ̀ ó ní mẹ́ni. nínú ẹgbà wa mi kókósẹ̀ ò nínú aṣọ ọkùnrin. Umu Salama rẹjẹlá aná ó ní àwọn obìnrin ń kọ́ òjíṣẹ́ náà wọ́n wá wá wọn ní à ah, tá a bá fọwọ́ kàn báyìí fún tá a bá gbẹ́sẹ̀ òkè gìgísẹ̀ wọ́ máa hàn òjíṣẹ́ náà sàrà sílám ni kí wọ́n fi zara ìgúnpá kan báyìí kí wọ́n fi kún kí wọ́n má jẹ́ ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ. tọ́ba ti dé bẹ́ẹ̀ kí ni wọ́n ṣẹlẹ̀ yọ́ọ́ máa kó kólẹ̀ wọ́n wá béèrè a máa ń kọjá níbi ìdọ̀tí ó dẹ̀ máa ń kólẹ̀ kí ló jíṣẹ́ náà sàlám sọ kò sọ pé ó dẹ̀ gé lọ sókè rárá ó ní tẹ́ ẹ máa ń kọjá níbi tó mọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni ó ní ibi tó mọ́ ó ti tẹ́ kí a ibi tó dọ̀tí subhanallah láti fi ṣe kí ni bí ó ṣe pọn dandan tó fóbìnrin láti bo ẹsẹ̀ rẹ̀. ọgbọ́n táwọn ọmọ ìyá wa ń dá sí wọ́n bọ́ sọ́ọ̀kì wọ́n fi ṣòkòtò tó lábú wọ́n fi bò àwọn afá ló mu torí alihukmu yaduru ma al'illa ajman wa wujudan ìdí tá a fi ní kí wọ́n daṣọ bolẹ̀ náà ní láti fi bọ́sẹ̀ wọ́n ti fi sọ́ọ̀kì bò wọ́n tún mú ṣòkòtò tó lábú wọ́n tún fi wọ́n tún fi gbó lẹ́sẹ̀ wọ́n ló mu. gbogbo nǹkan wọ̀nyí àkàkú à ń wò wípé àwọn ń tá àdẹ̀kàkún tó pọ̀ báwọn ló wà tó dẹ̀ jẹ́ṣẹ̀ mọ́sálẹ̀ orí ọ̀kan náà wọ́n sáré ọfà irùngbọ̀n ó fi túbọ̀ múlẹ̀ kí ló jẹ́ lásán àṣàlám sọ ó ní inna rabbi walladhi amarani bi àdà ọba mi ló pa mí láṣẹ ilé yìí ọba mi òun ló pa mí láṣẹ ilé ẹ sọrun gbọ̀nálẹ̀ ẹ tọ́ túbọ̀ mu kò tún fi mọ́ báwọn ó ní àwọn olùdàkejì àwọn majus àtàwọn kùfà àwọn ni wọ́n máa ń firun múlẹ̀ tí wọ́n máa ń fánu gbọ̀n ẹ yapa sí wọn ẹ sọrun gbọ̀n yín lẹ̀. ẹ̀rọ atọ ti imú kò tún fi máa báwọn ọgbà orin lọ́wọ́ sàádé torí wípé irun mú rẹ̀ ó ti bò lékè ọwọ́ fi síbi ọ̀gbẹ́ fún nǹkan wọn tí ó fi gé ọwọ́ ètò etí wípé kí ètò ìmáàmù Malik rahimahullah rahmatu wasi'a tọ́ba rẹ̀ ń tọ́ farun mú wa ní kí wọ́n kí wọ́n ti mọ́lé torí pé ó fi ìyà jẹ ẹ̀dá ọba adẹ́dà ní tí wọ́n pa wá láṣẹ lé lórí kọ̀ọ̀hún tí wọ́n ní ká ṣe ní pé ká tírìmù ètè etí rẹ̀ ni wọ́n sọ pé ká fà rahimahullah rahmatu wasi'a ibi tí wọ́n máa ń dúró lórí ní tí Ibn Mas'ud sọ dé ìpè àwọn nǹkan tẹ̀yìn ń kà kún tẹ̀ kà kún lẹ́nìí ẹ̀sẹ̀ ńlẹ́rẹ̀ àwọn máa ń kà kún nígbà aláyé òjíṣẹ́ náà sàásọ́là máa wò ó àwọn èsì tó gbogbo eléyìí. a máa pe àkíyèsí sílẹ̀ fáwọn èèyàn kí wọ́n fi mọ̀ wípé àyè fi àìfojú tẹ́ḿbẹ́lú rẹ̀ àìfojú tẹ́ḿbẹ́lú tí ọba adẹ́dà bá fi rán òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá a máa ń gbìyànjú ni láti mú lò nínú tí ó tún máa ń fa wàhálà lórílẹ̀ òní wípé ẹrú òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá ni gbogbo ọmọ lẹ́yìn mi àṣìṣe tí wọ́n ṣe ọba adẹ́dà máa ń fojú fòrò àyàfà àwọn tí wọ́n ń ṣàṣeyàn ẹ̀ṣẹ̀ ni wọ́n ń gbóyà lórí ẹ̀ṣẹ̀ láti ṣẹ̀ṣẹ̀ wọ́n ní kí ni ìgboyà lórí ẹ̀ṣẹ̀ ó ṣe bàjẹ́ ní kọ̀kọ̀ ọba adẹ́dà bò ọ́ láṣìírí ọ̀wọ́ á jáde síta ọ̀wọ́ á ń sọ oríṣiríṣi tó débi wípé àwọn èèyàn ní wẹ́bsáìtì wọ́n ní wọ́ọ̀lù lórí social media tó jẹ́ wípé gbogbo ìbàjẹ́ tí wọ́n bá ṣe àtọkùnrin àtobìnrin tí wọ́n ń gbé síbẹ̀ nù kí ni ìtumọ̀ eléyìí ìtumọ̀ rẹ̀ ni wípé kọ́lọ́hún ó ṣe ní tí ọba sí ṣe ń tó ṣe sẹ́dá kan lè dúró de sondéèsì ọba adẹ́dà abẹ́dà ẹ̀sẹ̀ pẹ́pẹ́pẹ́ ó máa ń di ńlá pàápàá jùlọ fàáfà torí pé kíni ọ̀gọ̀ọ̀rọ̀ ó fi tiẹ̀ sàríkọ́ṣe wípé tí ò bá dáa ni lágbájá ò ní ṣe ló fi jẹ́ wípé ẹni tí ó jẹ́ tọ́lìbẹ̀lì ilim ẹni tó ń wá mọ̀ kéékèèké àwa kéékèèké báyìí àtàwọn afọ ńláńlá tí wọ́n bá ti rí súnà kan tàbí wọ́n rí nǹkan dáadáa kan ẹnìkan ṣe o ẹnìkan ò ṣe o wọn ò ní kí à torí pé kí ni àlójì ló là ń ṣe ọdẹ gbà wá níyànjú rẹ̀ àwọn ọmọ ṣé wọ́n máa tẹnpẹlẹ mọ́ torí pé kí ni ẹni tó mọ̀ àkáǹtì tí ó ṣe yóò lágbára ju ẹni tí ó mọ̀ lọ. ẹni ọmọ lè mọ ní but tọ́ wọ́ tọ́ ọmọ kí ni basis tó fi fi ti ara rẹ̀ là ní àwọn fi ń ṣe kìlọ̀ àwọn tó jẹ́ wípé aburú ọ̀rọ̀kọ̀rọ̀ mọ́mọ́rọ́ fi ń mọ́mọ́ bàjẹ́ spread wọ́n ti gbé sórí social media. ni torí ẹni tó jèrè lẹni tó jẹ́ pé bó ṣe jáde láyé tẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ jáde láyé pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n ẹni tó yẹ pé ó jáde láyé tán rẹ́mínẹ́ǹtì ẹ̀ṣẹ̀ rẹ̀ yìí ń bẹ lẹ́yìn tí táwọn èèyàn ń wò ewu ní ewu ní èèyàn máa sọ ní tí ó ṣe yóò máa sọ ní tí ó ṣọ. òní òwe kà mo gbóyà mo lè sọ tó wù mí ẹni tó bá ní bó ṣe wù lòun ó ṣe lè wù lọ́wọ́ sọ̀rọ̀ rẹ̀. tọ́lìbìlì ilim àbí alim níta àmọ́ mọ̀mọ́ òní kíni adab kíni adab ifa ìkóraró haya ìtìjú ọba adẹ́dàá. kò fi gbólóhùn àṣà kò fi júwe òjíṣẹ́ náà sílẹ̀ àdọ̀sọ́là wọ́n ní máa tijú bíi virgin kì í wọ̀nyàn lójú ìmọ̀ wo lẹ́nu yóò àmà wo lẹ́nu ìrora máa ń rìn ní ìrora máa ń sọ̀rọ̀ ni kí ló tún sọ ó ní ìtìjú àti iman ó ní wọ́n so pọ̀ ni ti lọ èkejì ó lọ. títí ìjùbá ti kú òun bẹ́ẹ̀ náà ló ti sọ pé tọ́ọ̀ bá ti ní tìjú fọ́sínà máa ṣìta nítorí wọ̀ ló lè ṣe nítorí wọ̀ ló lè sọ nítorí wọ̀ ló lè rò ṣùgbọ́n ní tìjú tó ń wò pé ah, ọba adẹ́dà ó mọ nítorí ń rò ó gbọ́ ń sọ ó dẹ̀ rí ń ṣe ah, kí ni ó ṣe yóò máa ṣọ́ra pé ni. ọba adẹ́dẹ̀ ó bí òun léèrè rẹ̀ ma máa sọ ẹnu torí pé kí ló yíṣẹ́ lọ́sàn án sọ́lá ó léyìn kò ní mọ rírì rẹ ní ti dáadáa títí dijọ́ gbéǹde àlìkíyàmà yọọ máa ká kókó rẹ̀ ni. a ah, salamu alaikum wa alaikum bá a ṣe é ṣe é ọ demonstrate ẹ̀ fún lọ́wọ́ nu tíra báyìí lọ́wọ́ nu bú báyìí lọ́wọ́ nu báyìí yóò change ẹ̀ sí dáadáa bí ó ní change ó ti change sí dáadáa ó ti máa lò wá láṣẹ àwọn ẹlòmíín náà rí wọn ó ti ṣe bí ẹn òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ó rí sayidina ima abdulrahman bin awf aw saad bin abi waqaf èyíkéyìí ọ̀kan náà àwọn méjèèjì ọ̀kan méjì àwọn méjèèjì kí ni situation wọn wọ́n wà nínú àwọn tí wọ́n ti gba certificate aljanna kan tó lọ láyé wọ́n wá ń ṣàlùwàlà kí ló jíṣẹ́ náà láti láǹsọ ó ní máa ha da ìsọ. ìbànú wo lélẹ̀ ìsọ́ọ̀fù ìsọ́ọ̀fù ni wípé kéèyàn kọjá àlà lórí ntí ń bá ń ṣe ìkọjá àlà wo lélẹ̀ sàbẹ ni rọjàlá aniwo ni ya Rasulullah ṣé aluwala là ń ṣe séèyàn tún máa ń kọjá àlà lórí èèyàn náà ẹ̀pẹ́ ròdì gbogbo wa náà nù à ah, ṣèbí mò ń bu omi ni sáàbà fi ṣàlùwàlà kí láàdùn fi ṣe kí ló jíṣẹ́ lára àtúnlá sọ òjíṣẹ́ ńlá ní nam kódà bọ́ bá wù. tọ́ bá wà ní ẹgbẹ́ òkun walaw kunta fi shatil bahar ó wà lẹ́gbẹ́ òkun tàbọ́sà ẹgbẹ́ ọ̀sà lọ wà sẹ́mọ̀ pé sálálú ni kò túmọ̀ sí pé kọ́ wa máa bomi àlùwàlá bí ìgbà tó jẹ́ pé ó kúkú ti wà ń bẹ̀ nà bóò ni wọ́n ṣe sálùwàlá rẹ̀ ẹ̀kún wọn báyìí omi ẹ̀kún wọn báyìí lójúṣẹ́ náírà sọ́lá máa fi ń ṣàlùwàlá imaamu sunna ahmed bin hanbal débi pé ó sọ wípé ó ní ó ń sọ fọ́mọ rẹ̀ nígbà rẹ̀ ń sàlùwàlá ó ní áá owó lélẹ̀ ilẹ̀ ò nípin nínú omi àlùwàlá subhanallah ó ṣe omi ó débẹ̀ dé gbogbo rẹ̀ gbèsè pé kó wá lò nílò ìyàwó àlò orí àlùwàlá nù o ìwẹ̀ òjíṣẹ́ sallallahu alaihi wasallam ọwọ́ mẹ́rin ìwẹ̀ ọ̀fẹ́ wọ ìwẹ̀ jimá ìwẹ̀ jẹ́nàbà ọwọ́ ẹ̀kúnwọ́ mẹ́rin ní màá fi ń wẹ̀. kò sọ pé ah gbogbo yẹn náà ṣe ó ní ìwọ̀ntúnwọ̀nsì tí òfin ní jẹ́ pé wastage yóò wá ṣẹlẹ̀ sómi yálà níbi àlùwàlà iṣẹ́ rẹ̀ nù níbi dáadáa nù. kí ni lẹ́nu subhanallah tọ́ba ríbi táwọn èèyàn ti ń ṣàlùwàlà wọ́n tù sí báyìí kódà nínú tí wọ́n lè ní islamiyà tó àwọn àfáàn bá ń pa kéèsì wọn tí wọ́n ní ìmà ní ìkẹ́ni ìkẹ́ni àà kí ló jíṣẹ́ náà sàásìlám wala kunta ala shaati kódà bọ́ bá wà lẹ́gbẹ́ òkun ẹgbẹ́ ọ̀sà ò ṣe israf ò kọjá àlà pẹ̀lú omi tó ń fi ń ṣàlùwàlá tàbí tó ń fi ń wẹ̀ kí ni eléyìí máa ń bí òjíṣẹ́ lásìlá àṣìlá mi man sanna fil islam sunnatan sayyi'a ẹni tó bá gbé aburú kan tó fi lọ́lẹ̀ nínú islam kana alayhi wizruha wa wizru man amila biha ba'dahu من غير أن ينقص من أوزارهم شيء èèyàn ṣọ́ra láti fi tí ọ̀dà kúrò níbi kó fi tí ọ̀dà lọ́lẹ̀ torí kí ló jíṣẹ́ lásán àṣìlám sọ nínú ẹ̀sìn yìí o ẹnikẹ́ni tó bá fi nǹkan tí ọ̀dà lọ́lẹ̀ yóò ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ àtẹrù ẹ̀ṣẹ̀ gbogbo àwọn tí wọ́n ń bá ń ṣe lẹ́yìn rẹ̀ láì dín tí wọ́n kù yóò máa gba gbogbo ẹ̀ níra wọn ni subhanallah ló fi jẹ́ pé mùsùlùmí máa ń rò ó kó tó ṣe kí là ń fi rò á fi òfin ọba adẹ́dà bó ṣe fi irun òjíṣẹ́ lọ́sọ̀lá àrọ̀sọ́làmù a fi ṣe àjọ nínú ọpọlọ wa fún gbogbo ń tá a bá ṣe tó bófin ọlọ́run làáfàá fi ń sọ síwájú wọ̀yá àrùn àrè èèwọ̀ ni fún ẹnikẹ́ni tó bá ti bàlágà àyìnyẹ́fọ́ alẹ́ fi ìlànà pé kó ṣe nǹkan kan ó fẹ́ dáwọ́lé nǹkan kan láti ṣe hatta ya'lama hukma Allah fi àfi tó bá kọ́kọ́ mọ kí ni òfin ọlọ́run ọba lórí rẹ̀ kí ni ìtumọ̀ lẹ́yìn kó wàá mà lórí ẹ̀. nísìn tá a bá gbọ́ pé wọ́n ń tajà ń bì kan ìgbìyànjú díẹ̀ láti àárẹ̀ rówó tó pọ̀ ń bẹ̀ á gbìyànjú á sàrí rẹ̀ àní jókòó tẹ́tẹ́rẹ́ sílẹ̀ àfẹ́ lálẹ́kùn àfẹ́ lọ́rọ̀ ọ̀rọ̀ tọ̀run ó ní ipa òfin ọba adẹ́dàmá ìní jókòó tẹ́tẹ́rẹ́ pẹ̀lú rẹ̀ ẹni tó jókòó tẹ́tẹ́rẹ́ tí ń retí ìkẹ́ ọlọ́run ọba bí ẹni tí ọ̀sẹ̀ alápá ń tètè lè wá bí ó ṣe jẹ tí bí ó ṣe mu tó lòun retí pé kí jíjẹ mímu ọwọ́ á lójú kan tó ń wà ní ńgbà tó ọba fi ṣe léyìí bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ ṣe tèyún náà bẹ́ẹ̀ lójúṣẹ́ náà sáà sọ́lá fi sọ yìí pé ma ra'aytu mithla an-nar mi rí irú náà rí o nínú tí àwọn èèyàn láwọn ń sá fún náà máa hàrí bọ̀ wọ́n ń sùn ṣé téèyàn bá ń sá fún èèyàn máa ń sùn lórí rẹ̀ ni rárá ṣèdè yóò bí. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n láwọn ọ̀fẹ́ wọná oorun ni wọ́n ń sùn. ọ̀kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam olóhùn lálàá lójú oorun kí ló ló ṣẹlẹ̀ ó ní wọ́n ń wọ̀ ń lọ sínú náà. eruba bà síkù tó bá ẹ̀ lẹ́rù gbogbo ń tá bá gbélé ayé ṣe tọ́ba ayé yí pé iná ni ogun gúnlẹ̀ kí lè yùn òfóònù kí ló jíṣẹ́ lásán àṣọlá ń fi dá lọ ó ní jọ́ńbọ́n máa ń dìde lóru ọwọ́ apáti subhanallah jẹ́ òun níbẹ̀ à iná nù. kí lọ́ba adẹ́dà fi júwe àwọn tí wọ́n máa ń dìde lóru ó ní tatajafa junubuhum anil madaji'i yad'una rabbahum khawfan wa tama'an. wọn ò gba ibùsùn wọn láàyè wípé kó dè wọn mọ́lẹ̀ kí ni wọ́n ṣe wọ́n gbé páà kúrò lórí ibùsùn torí pé kí ni nínú tí máa ń dùn mẹ́mí láyé jù kí ni. oorun oorun àwọn ẹni rèsì wẹ̀ ògbéni. tọ́lẹ́ni tó bá fi ọ̀gọ̀ ọ̀rọ̀ àsìkò rẹ̀ sùn láyé kò ní irú oorun sùn nù sáré. ọba adẹ́dà ó ní wọ́n ń gbé páálá orí ibùsùn wọn wọn ò jẹ́ kó dè wọ́n mọ́lẹ̀ yad'una rabbahum wọ́n ń gbé wọ́n ń bẹ ọba wọn khawfan pẹ̀lú payà nínú ìyẹ́ tí mùsùlùmí máa fi ń fòkó nínú ewu ayé ti sàárè àti tọ̀run wàtámáàní àti ìjẹran khawf waraja ọba adéla ló ní ẹnikẹ́ni tí ń máa ń ti ń dìde lóru òun ò ní dójú tì àbí kí ló sọ ta ló ní bùkátà kún ọba bíi rẹ ta ni ń wá foríjì kóhùn foríjì ta ló fẹ́ túbá kóhùn ó kóhùn ọgbà túbá rẹ ní Imam Shafi'i. rahimola ramata wa sa ló fi ní ẹni tó bá lóun wá nǹkan lọ́dọ̀ ọba adẹ́dà tí wọ́n á fi gbogbo òru sùn tẹ́ ẹ̀ bá mọ̀ kùrọ̀ ẹ̀ tọ́ka sí pé ó kùrọ̀ lélẹ́yìn eléyìí ló kùrọ̀. pàápàá jùlọ ìdá àgbẹ̀yìn. mùsùlùmí ìgbésẹ̀ ààrẹ rẹ̀ lórí ìpáyà ni kí n má ṣe lọ́hùn. torí sẹ̀kún rẹ̀ ìjẹ̀rán wípé díẹ̀díẹ̀ tí mò ń ṣe mo nírètí sí pé yóò kó mi yọ yóò fún mi ṣe jù bẹ́ẹ̀ lọ mùsùlùmí máa ń bẹ lọ́hùn fún mi ṣe má jẹ́ ń takú sójú kan jẹ́ ńlá lè kúnnú gbàgbọ́ jẹ́ mi mi ọ́ dàgbàsókè ntì dáadáa torí tó bá ti dàgbàsókè ntì dáadáa ara ó tẹ̀lé ara tẹ̀mí bá ti mú nǹkan ara ò kò sí ni ara ó máa tẹ̀lé ni. sáà rárá yé dìde. mùsùlùmí fi eléyìí ṣeré ìmọ̀ dún ní màní torí kí ni kí lọ́ba adé rà sọ lẹ́nu òjíṣẹ́ rẹ̀ sílá àlàsílà alaykum bi qiyamil layl ọ̀dọ̀wọ́ yín aleikum ọ̀dọ̀wọ́ yín bẹ̀kíyàmì lẹ́yìn pẹ̀lú dídìde lóru fẹ́yìnà hudabu sọ̀lìhìnà kọ́blẹ́kùn ìṣesí àwọn ẹni ire síwájú yín ni tẹ́yìn náà bá fẹ́ jẹ́ ni ire ẹ máa dìde lóru ẹ máa bẹ̀ẹ́ fún mi lágbọ̀ọ́yé fọkàn mi mọ́ kí ló jíṣẹ́ lásán àṣìlá máa ṣe tó bá dìde lóru tó bá ṣe Allahu Akbar yóò ṣe lẹ́ẹ̀mẹ́wàá Allahu Akbar kabira Allahu Akbar kabira Allahu Akbar kabira yóò ṣe lẹ́ẹ̀mẹ́wàá alhamdulilah kasira alhamdulilah kasira alhamdulilah kasira yóò ṣe lẹ́ẹ̀mẹ́wàá subhanallah bukuratan wa asila subhanallah bukuratan wa asila yóò ṣe lẹ́ẹ̀mẹ́wàá. لا إله إلا الله لا إله إلا الله لا يوش إلى نوا أستغفر الله أستغفر الله أستغفر الله يوش إلى نوا سبحان الله بابا ليت بس اللهم اغفر لي وارحمني واديني وعافيني وارزقني اللهم إني أعوذ بك من ضيق الدنيا وأعوذ بك من ضيق القيامة يوش إلى نوا subhanallah allahumma firli wọlọ́n foríjìmí wàhámni kẹ́ni wàdíni tọ́msọ́nà wàáfíni fúnmilá làáfíà wàrúzúkúni rọ̀mílọ́rọ̀ ìwọlọ́n ọba a'udhu bika min diqi dunya má jẹ́ ká yóò fún mọ́ mi mọ̀ ń sádìọ́ má jẹ́ kí ara ni mí láyé wa a'udhu bika min diqi al-qiyamah ìwọlọ́n ọba má jẹ́ ara subhanallah gbogbo ẹ̀ ti وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا مسلما وما أنا من المشركين إن صلاتي ونسكي وماياي ومماتي لله رب العالمين وحده لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم بعيد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب ونقيني من خطاياي كما نقيت الثوب الأبيض من الدنس واغسلني بالماء والثلج والبرد اللهم أديني لأحسن الأخلاق ولا يهدي لأحسنها إلا أنت سبحان الله ولا أبا ẹni tí ọba ń dẹ́dà ń sọ pé innaka la'ala khulqin azim ìwà tó dáa jù téèyàn máa ń hù tá a ṣe nírọ̀rùn fẹ́ dà orí rẹ̀ lọ́wọ́ kò sẹ́ni tó dáa níwà tó ẹ síbẹ̀síbẹ̀ nínú òun lóru alámàdí ní àkàlà ìwọ tọ́mi sọ́nà ìwà ni ó jẹ́ mọ́ òun gbogbo gbà wọlé ayé àdílé àsánì àìlà àn kò sẹ́ni tí tọ́yàn sọ́nà láti mọ̀ wàá wù àtiwọ́ wọ́n sífà á ní sẹ́yìn à ìwọ ọlọ́wọ́n ọba ìwà abú má jẹ́ máa bá wọn ti wà abú wọlé ayé sífà á ní sẹ́yìn àn tèwọ́ kò sẹ́ni tí kọ̀ fún yàn láti má wù wà abú àfiwọ́ gbàtọ́ bá fẹ́ ṣe kan tí ọba kò tí ẹ̀ wọ́ sí ọkàn rẹ ọlọ́bẹ̀ bó ṣe jẹ́ pé kò rọrùn kó gbóògbẹ́ bá ń gbé ọ́ kọ́ wa ní ásíìdì ní tí ń ta kúkú yìí tó tutù yìí yẹ ń kúkú gbé mu ebi gbọ́n kan ní ìmú bẹ̀ ṣe òǹgbà má gbẹ̀rẹ̀ délẹ̀ ábẹ̀dà bó ṣe lè ṣèyún ìwà abú ẹ̀ṣẹ̀ yọkọ̀ dé ọ fún débẹ̀ àrínú àwọn sọ́lá fún wọn ní ríro gan yìí máa ń fọ́ àwọn lórí nígbà táwọn fẹ́ àwọn fẹ́ gbé ọ̀bẹ lera àwọn lọ́rùn báyìí káwọn dùn ló fi jẹ́ àwọn ètò ẹ̀yà sí wàhánàlá kí ni ń fà èèyàn máa bẹ lọ́rùn lé lórí ni ẹni tó bá dẹ́dà tí ó ti ṣe àfọ̀mọ́ fún tán ó ti sọ lórí ìrún gbogbo opportunity ibi tí èèyàn ti bẹ lọ́rùn ọba dáadáa ìní máa kí ni ẹ̀kọ́ tá à ń kọ́ ń bẹ̀ ó ń sọ fún wa nì tó yẹ ká máa dúró lé lórí mi bàtàrà tí odò bá ń gbá rèrè tẹmọ̀ pọ́ yẹ káràbò túnra mú ẹni tọ́lọ́hún ọba ti ṣe dáadáa fún tán tó wá ní wọ́lọ́hún ọba ṣe dáadáa fún mi o <laughs> pé <laughs> subhanallah subhanallah subhanallah. ló fi jẹ́ pé tawadu ìrẹ̀rẹ̀ nílẹ̀ ṣi'aru mùsùlùmí ni torí kò mọ kọ́ndíṣàn rẹ̀ níwájú ọba rẹ̀dà ìmọ̀ fẹ́rí padà wá sí tí ọba adẹ́dà ń fẹ́ ọ̀ràn àyàn ní ní gbogbo ìgbà torí pé kí ni kò mọ̀gbà tó lọ́jọ́ òde tó o bá lọ pẹ̀lú ayé tó o àwọn tí ò tó ọ ti jáde. àwọn ẹgbẹ́ rẹ ti lọ mùsùlùmí kèé jẹ́ mọ́ lórí irọ́ eléyìí pàtàkì pàápàá jùlọ àwọn tí wọ́n bá jẹ́ àfa aṣọ níwọ̀ntúnwọ̀nsì gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì torí pé kí ni ẹni tí wọ́n ń wò kìí ṣe kí ni kìí wòran ẹni tí wọ́n ń wò ìwòran tọ́lẹ̀bẹ̀lì elim gbogbo nǹkan rẹ̀ ọ yàtọ̀ ní ti dáadáa yóò máa fi ṣe sábàbí oríire fúnra ara rẹ̀ tọ́lá àwọn tí wọ́n bá ń wò wọ́n máa tara ti ẹ̀ kínni wọ́n máa ti bẹ̀ ní ìlọsíwájú ní ti dáadáa kò ní jẹ́ pé àti ah, ẹ̀rọ pé ńgbà tó bá gbẹ̀sìn yìí ọ̀rọ̀ rẹ̀ ó tún wá dáa sí ni ó tún wá gbẹ̀sìn gbogbo ẹ̀ tún wá burú ju ti tẹ́lẹ̀ lọ kò rẹ́sìn gbà ó lójúṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́nà fi sọ yìí pé níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà ibi tí ìrun ààwẹ̀ zakat tí hajj tí ò gbẹ̀yàn dé ìwárí ẹ̀kọ́ yóò gbẹ̀yàn kọjá abẹ níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà ní a máa fi ń fi ṣe example ìṣesí nabiyullah isa sallallahu alaihi wa sallam níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ọba adẹ́dá ni ṣé wọ́n lọ sọ fún àwọn èèyàn rẹ wípé kí wọ́n mú wọn àtìyá rẹ ní tí wọ́n máa sìn láyé kò sọ pé làá rárá <laughs> ó ní in kuntu qultuhu alimta a tí mo bá sọ bẹ́ẹ̀ ni ọmọ ọba mi tí ó bá yẹ pé mo sọ bẹ́ẹ̀ kò ní sẹ́mi ní àmọ́ mo tọ́ra mi dìfẹ́ǹdì níwájú rẹ̀ ọmọ tí mo bá sọ bẹ́ẹ̀ ọmọ. ma kutu lahu illa ma amartani bihi mi sọ nǹkan kan fún ọ ju ń tọ́ pa mí láṣẹ pé kí n sọ fún ọ lọ kí ló ní kó sọ fún ọ. àní ibùdó lọ ẹ̀sìn ọlọ́run ọba nìkan rọ́bì wọ̀rọ̀ bọ́kùn ọba tọ́jẹ́ pé òun ló dá mi tí ń rè ní òun ló pilẹ̀ mi gbogbo bọ́rọ̀ mi ó ṣe jẹ́ òun ló dá òun ló wà ní ìjáde. kí ló tún wá sọ. tó o bá forí ẹrú rẹ ni wọ́n torí tiẹ̀ tẹ́lẹ̀ àforíjìn ọwọ́ rẹ̀ lọ́wọ́ kò sí lọ́wọ́ ẹ̀dá tọ́ ọ bá fi yà jẹ wọ́n wọ́n lẹ́tọ̀ọ́ sí ni torí ní déédéé ni ọ́ subhanallah sana ma'al adab ó kó gbogbo ẹ̀jọ́ wọ́n máa fi ń ṣe àpèjúwe má sọ pé torí yìí pé o ti wá lágbọ́yé kan nítorí náà ọ̀ àmọ́ fojú dúkùn wo. àwọn ẹrú ọlọ́run ọba tí wọn ò ọmọ ṣàánú wọn ni á èmi náà wà ní condition àìmọ̀kan nǹkan burúkú sùúrù rẹ̀ wà ti tẹ́lẹ̀ lọ torí pé a àmọ́ má pèjú èèyàn wa fẹ́ gún aláìsàn lábẹ́rẹ́ ọba yàgbẹ́ sí lọ́wọ́ ṣé yóò ni. tó o máa ń tí wọ́n máa ń gba ìdọ̀tí mára láyé lórí pé kí wọ́n sáti kí wọ́n sáàrí iṣẹ́ rẹ̀ àwọn doctors wà nù the worst tó lè ṣe kọ́ sí asar díẹ̀ tó bá kù nínú ìdọ̀tí yẹn ẹ̀gbin yẹn kó fi bá tọ́jú rẹ̀ tán kọ́ wá fúláṣì ẹ̀ dókítọ̀ ẹ̀wọ̀ ẹ̀gbin lọ́wọ́ yín ah, ìwọ lọ yà á nígbà tí kọ́ndíṣàn rẹ̀ yóò fi mọ tí wọ́n ṣe lórí òun kóun ó tó yè. kò sí dókítọ̀ tó tó ẹni tó fẹ́ là ọ́ kù nínú iná ẹni tí ń pè àkíyèsí rẹ̀ sí dáadáa wípé kó tẹ̀lé tọba adẹ́dà àti dòjíṣẹ́ sílá àlọ́sọ́là ọ̀fẹ́ yà ọ́ yà náà but bí sẹ́yìn ṣe lágbára tó yìí tọ́lùbẹ̀lẹ̀ ilim àwòlẹ̀ àlẹ̀ kò wá ní sọ pé torí ipò òǹdẹ báyìí kò wá máa garù láà lọ́ba adẹ́dà ti pàkíyèsí wá sí. wọ́n ní ọdún ìlà rẹ̀ bí ilà sẹ́bí rọ́bì kàbílẹ̀ hikma pèpè àwọn àfààní gbólóhùn pèpè yẹn á tù délẹ̀ ọ̀kọ̀kọ̀ bẹ lọ́n tì wọ́n ná wọ ọlọ́run ọba má jẹ́ wọ́n gbọ́ mi sódì ó tiẹ̀ tó dànù lé èkejì ọ wà bẹ lọ́n forí ara rẹ gan ntí mo fẹ́ ṣe ìkọ́jẹ́ torí rẹ ni mo fi ń ṣe o torí ntí yẹn bá ṣe tí yẹn bá ṣe torí tiẹ̀ kò ní jèrè rẹ yẹn ń jèrè kó fi jẹ́ pé wọ́n tẹ̀lé òun ò tẹ̀lé ládàá rẹ̀ ò ní bọ́ mọ́ ẹ lọ́wọ́. jẹ́ ń jèrè rẹ̀ o jọ́ jẹ́ torí tiẹ̀ nìkan o má jẹ́ kí ìfẹ́ ẹnu gbé mi lórí rẹ̀ o. Imam Muhammad rahimahullah rahmatawasa ló fi sọ pé tó o bá pèèyàn sí àkíyèsí lákọ̀ọ́kọ́ tó wá sọ̀rọ̀ òdì sí ẹ tó wá ní kó o máa fún lésì tàkọ́kọ́ nítorí ọlọ́run ọba ni but subsequent one torí dìfà òun dìfẹ́ǹdì ara rẹ ni kò ọlọ́run ọ̀lọ́wọ́ nù rẹ mọ́ tó fi jẹ́ pé tí wọ́n bá ti pè èèyàn sákèsì báyìí báyìí báyìí tẹ́nu sọ́hún ti ta ní tí yọ ẹ̀mọ́ ìbínú ọlọ́run kọ́lọ́run ṣe dáadáa fún wa àdúrà dúró ilé àṣẹbí ilé ọ̀gbẹ́ bẹ́ẹ̀ lọ́n forí ara rẹ kọjá pé torí tiẹ̀ ló ń fi ṣe wàá tún bẹ̀ ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ yìí fún mi ṣe fún mi ṣe ọwọ́ a máa pè bẹ̀lẹ̀ hikma bẹ̀lákàrò bó ṣe bẹ́gbẹ́ rẹ sọ̀rọ̀ o lè bẹ́ni tó ju ẹ lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ o dẹ̀ lè bá ẹni tó kéré sí ọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ wà níwọ̀ntúnwọ̀nsì ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọ ń fa àpọ́nlé ó ń fẹ́ kí ni àpọ́nlé òfin jẹ́ pé òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo pèpè tó pè tọ́n bá ń ka àwọn letters báyìí ọkàn máa wò pé Allahu Akbar sallallahu alayhi wa sallam ọlọ́run ti parí iṣẹ́ sí la. kí ló sọ ta ló burú jù lẹ́dà nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́ra àwọn òbí tọ́lọ́run ti ń bọ̀rọ̀ rẹ̀ bọ̀ ó sọrí ibú kí ló jẹ́ ó sọrí ibú ó ní ana rabbukumul aala. èmi ni ọba yín tó dá yín tó lékè ọlá subhanallah síbẹ̀síbẹ̀ odinde anabi méjì kí ló sọ fún ọ wa tẹ́ ẹ bá déwájú rẹ o ẹ sọ̀rọ̀ pẹ̀lẹ́ fún kò sí nínú tàbí ọmọ rẹ̀. sallallahu ala nabiyina wa alayhima kò dẹ̀ sí àwọn ní tá a fẹ́ pè sójú ọ̀nà tí wọ́n burú tó fẹ̀rẹ̀ áwùs a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ntí ó ama bẹ lọ́wọ́ ba tá a bá ṣe tán a ṣọ́ra fún nǹkan méjì bá ń bá ń ṣe a ṣọ́ra fún rìyà ṣáà rí mi tá a bá ṣe tán a sọ̀rọ̀ fún súnmọ́ à bó ṣe ń gbé wá báyìí mò ń gbé tẹ̀ fún ni bó ṣe ń gbé wá báyìí mò ń gbé tẹ̀ fún ni ọwọ́ rẹ̀ bọ́ tí lọ́ọ́ fẹ́ fi gbà. gbogbo àkàrò yẹn tá ló ràn ṣe tá kí lọ́ọ́ fẹ́ fi gbà. mùsùlùmí yóò ṣọ́ra gbogbo nǹkan wọ̀nyí nǹkan kéékèèké la kà kún ṣùgbọ́n ẹni tí wọ́n máa ń fi tiẹ̀ sàríkọ́ṣe kì í ṣe tó máa ń bó ṣe máa ń hùwà ní. ìtúbá ìsúnra kíkó nínú ẹ̀ṣẹ̀ ó ní àwọn májẹ̀mú. májẹ̀mú sì wẹ̀ tó wà ń di rẹ̀ bẹ́sẹ̀ bá ṣe rí ni ta lọ ṣe gbogbo ẹ̀ṣẹ̀ nǹkan méjì kún sí ẹ̀tọ́ ọba adẹ́dà àtẹ̀tọ́ ẹ̀dá. ẹni tí ò ṣe dáadáa sóbì rẹ̀ ẹ̀ṣẹ̀ méjì ọ̀tà kò fi ọlọ́run ọba ọ̀ṣẹ̀ òbí. àdúrà tí gàgà kankan ò sí ń bẹ pàápàá tí máa ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ bí àdúrà òbí ọjọ́ kan nù rẹ̀ kódà bí wọ́n bá jẹ́ kèfèrí ló pé tí wọ́n bá jẹ́ kèfèrí gan èèyàn máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún un. nínú àwọn obìnrin sàbẹ̀ ó ní mo wá sọ́dà òbí mi wáyé àrọ̀ rìbà ó fẹ́ kí n ṣe nǹkan fóun ó ka gbogbo ń kí n ṣe fóun kí ni wọ́n gbà níyànjú kí ló jẹ́ lára àṣọ làǹsọ̀ fún ṣe fún ṣe fún nínú hadith kan tó sọ fún wàlá amara ka n takurujẹ lahuma min duniya ka fakurujẹ lahuma nǹkan tó ní tọ́jẹ́ tiẹ̀ tó rò wípé ọ̀bàbàrà wọ́n wá dé wọ́n ní ẹ̀ o ti fún mi lélẹ̀ à ẹgbà ẹgbà. ìmọ̀ ṣọ́kìyàn máa rí ìbínú wọn ó dé góńgó pé tàbí òjíṣẹ́ náà sallallahu alaihi ṣe wọ́n ní sahih Bukhari wa Muslim hadith muttafaqa alayhi wọ́n ti rẹ́gísítà pẹ̀lú òjíṣẹ́ náà sàásìlà afẹ́ bọ́ ọ lọ sí òun jihad kìí ṣe ń tó kìí ṣe nǹkan kékeré ah téèyàn bá kú sójú ṣe yẹ kó lọ tó kú síbẹ̀ kí ló bá rẹ́rà sọ ó ní la tahsabanna alladhina qutilu fi sabilillahi amwat bal ahya 'inda rabbihim yurzaqun ẹ má rò pé wọ́n kú o táwọn ò kú wọ́n ń bẹ lọ́dọ̀ ọba wọn Allah subhanahu wa ta'ala ti ń pèsè fún wọn kìí ṣe èyí nìkan wọ́n ń dunú káwọn kú káwọn tuntun kú káwọn kú káwọn kún sójú ọ̀nà yìí wọ́n máa jẹ̀ra rẹ̀ pé á àwọn tá a fi sẹ́yìn tí wọ́n bá máa ń dá ń gbádùn ní gbogbo wọn bá máa sẹ́ wọn bá máa sẹ́rí pọ̀ ní. nítorí ṣe sàábẹ́ yìí ọ rẹ́gísítà but wọn èé fi gbogbo nǹkan wọn pamọ́ fòjìṣẹ́ náà fúlà rẹ̀ sọ́là bó ṣe jẹ́ pé ẹni tó mọ̀ pé álímù ni tàbí tọ́líbìlì ìlìm tó mọ̀ pé eléyìí ọ̀tọ̀ sọ́nà má fara pamọ́ fún ẹni tí ó gbẹ̀yẹ̀ sìn ìwọ̀nlẹ̀ yẹn fara pamọ́ fún ma sọ àlàyé tí ọba nímọ̀ lórí rẹ̀ yọ sọ fún ọ wípé mùsùlùmí jẹ́mi náà lè bèèrè kájọ jàǹfààní yìí èsì ń wọ́n sọ fún ìṣẹ́ náà sọ̀rọ̀ àṣẹlẹ̀ ó ní ńgbà mo sọ fáwọn òbí mi pé mo fẹ́ lọ sójú ogun àwọn kèfèrí ni wọ́n ń sunkún sọmọ pé bí irú ìṣesí wa náà ni pé à a ṣe akin àbí bẹ́ẹ̀ kọ́ akin òjíṣẹ́ lásán àṣọlá ni ọ padà lọ bá wọn ni o kó o mú wọn rẹ́rìn kó o dùn wọn nú bó o sì pa wọn lẹ́kún o ò ní jáde pẹ̀lú àwa o subhanallah ṣé mùsùlùmí ni wọn wọn ṣe mùsùlùmí wọn ṣe kí ló ti ṣe lọ́sàn sọ lọ́ọ́ bá wọn bó o sì pa wọn lẹ́kún lè múnú wọn dùn. ntó lè ṣẹlẹ̀ tí èyàn òfin ní gba permission wọn kí làwọn afa sọ lórí rẹ̀ wọn ogun wọ̀lú kọ́lọ́wọ́n yà wáyé ogun kò rọrùn láti sọ pé à ń tẹ̀ ń lọ gba permission náà gbogbo wa gbọ́dọ̀ ṣe gbìyànjú láti tí ń bẹ wájú wa ìdánù èyí ò nìkan ni condition ọ̀kan náà àmọ́ àyà ó ti di gbé ó ti dẹrù ó ní òun lọ sí Sudan òun fẹ́ lọ kíw ìyá àti bàbá sì ni wọ́n ti dogbó wọ́n wá bi léèrè bóò ló sì ṣe pẹ̀lú wọn ó ní tọ́lọ́n ló ń fẹ́ lọ sí wọ́n ní tẹ́bẹ̀ẹ́ ni tọ́lọ́n gbani wọ́n wá gbà níyànjú tẹ̀ wọ́n nú dáadáa o ṣé wọ́n lọ́wọ́ sí i. <laughs> ìyá ní ẹ tèmi ọjà sẹ́mu obìnrin tèmi ọjà lọ bá bàbá rẹ̀ sọmọ pé ibi tí wọ́n bá ti tì wá sí náà ni àwọ̀ lọ nítorí wọ́n bá ti sọ náà ni. àpé command structure ti ó ti wà lójú kan báwọn bàbá ní ìmọ̀ pàtàkì ṣùgbọ́n ta ni ọmọ mójútó wa náà ni tọ́ ọ bá lọ tán hm? ó wò sàn pé ìgboyà tí baálé ilé òní ọkùnrin ọ yàtọ̀ o ò ṣe dúró ń bí gbogbo ń tàn wá lọ sí Sokoto ọba adẹ́dàá lè kọ sápò Sokoto fún ọ. kọ́ wá ìmọ̀ ń bí náà. àfa làgbájá ọ wà ń bẹ làtẹ́kẹ́ ọkà àwọn lọ́ba wọn. ó ní omi ń bọ́ lójú o kí ló dé tó omi fi ń bọ́ lójú o. ọkà àtàwọn ẹni retán ti kọjá lọ. ìmáàmù báàjì. المالكي òun àti ibn hazm az èèyàn máa nígboyà lórí ẹ̀rí àti hazm jẹ́ ọ̀kan. òun pẹ̀lú báájí wọ́n jọ jókòó báyìí òun náà gbà yìí pé báájí dáhùn mọ́lẹ̀ wọ́n gbà yìí pé ah, àáfà lélẹ̀ kí Ibn Azmi tó gbà pé àáfà lélẹ̀ ẹni tí wọ́n ní tirimizi ó ní majhul tọ́mọ̀tọ́mọ̀ yìí táwọn àfáà bá ní majhul àmì so wà á lè gbọ̀rọ̀ lọ́rẹ̀ẹ́. tani ibn tani tirimizi tó túmọ̀ sí wípé súnẹ́ni tirimizi ibn azmi ò rí kọ̀má kò rí kọ̀má báyìí nìkanìka ó kó gbogbo ọgọrọ ọmọ yìí kakiri torí pé ẹni tó jáde síta náà tó bá lọ síbi tó lọ síbi tó lọ síbi yóò mú tẹ́lẹ̀ mú tẹ́lẹ̀ yóò mú tiẹ̀ mọ́ afa Sudan yóò mú tiẹ̀ Syria yóò mú tiẹ̀ mọ́ eh, Maka yóò mú tiẹ̀ àwọn Madina yóò kó tiẹ̀ mọ́ wọ́n tún wá fún ní àjọ tí ó fi jọ gbogbo ẹ̀ tí ó fi jẹ́ pé yóò wá wà integrated tí ó fi jẹ́ pé mọ̀ pé ẹ ẹ afa lélẹ̀ ntọ́mọ ntọ́mọ àyárí nù tó fi wò pé a ah, òun náà fẹ́ jáde bàbá ni bàbá ni. ta ni ó mójú táwọn tọ́ ọba lọ tán ṣùgbọ́n wọn ò tó lórí bá wọn rìn gbogbo ń tọ́ ọba ké ń bí ọlọ́run ọfà àlùbáríkà sí ó mì lọ́kàn ṣùgbọ́n gbàkádà gbogbo àwọn tí wọ́n jáde tí wọ́n láwọn ń jáde wọn ò ní ìdá kan nínú ìdá mẹ́wàá ntọ́lọ́wọ́n bá fi kẹ́ ọmọ yàrá. ṣé kí n sọ ọ̀kan nínú tí ọba adẹ́dà fi kẹ ẹnu kí n sọ pé ètò kéré jù ọ̀há láàrin oṣù mẹ́fà láàrin oṣù mẹ́fà six months ló fi há ọjọ́ wà tó há ika kan ika kan táwọn ọmọ ẹ̀yà bá pẹ́ sí wájú pé ah, sọ tó ń lò fún wa ní wọ́wọ́ yìí ló ń kankan èmi náà mọ̀ bí ṣe ń wá mo ní mọ̀ mọ̀ ní ni mo ní alùbáríkà tí wọ́n tọrọ fún ọ ọlọ́run ọfà dúró ń bí ọlọ́run ọfà alùbáríkà sí ń tọ́ ọba kà ń bí. subhanallah tọ́ba mú ọ̀rọ̀ tọ́ba masala tọ́ba mú báyìí. ó wà nínú Bukhari báyìí ó mú wa ètí wọn bá tó bá jẹ́ mutafaqa alayhi àwọn ìmáàmù méjèèjì bá fẹnu kò sí ìmáàmù Bukhari àti Muslim yóò mú wa sọ báyìí àti Muslim malikini eléyìí yóò gbogbo látara àdúà àwọn òbí lẹ́yìn àdúà tó jẹ́ wípé mọ́tí mọ́tí ṣé tẹ̀kọ́ ni tọ́ ọ bá rí tí wọ́n bá ní ẹni tí mò ń júwe rẹ̀ ní lọ́sọ̀ pé ṣe kò lè jẹun níbi kíni níbi tàwádọ̀ ká mọ̀ wá wù. ká mọ ìwà wù pẹ̀lú kọ́ ọ̀rọ̀ nù àwọn ìyá wa àwọn sisters wa kí wọ́n sọ fọ́kọ wọn yìí pé à tí a bọ̀ wá kan sí kìí ṣe ọkàn ni wọ́n bá wá wọ́n bá wá jẹ ọkàn lọ wọ́n dẹ̀ manage wọ́n ní kìí ṣe táwọn gbọ́dọ̀ fòró ẹ̀mí rẹ̀ àfi káwọn kún lọ́wọ́ káwọn náà ò fi ráàyè sí dáadáa ṣe ọlọ síbẹ̀síbẹ̀ náà gbọ́ kó tó ṣe anything yóò tún pe gbogbo àwọn àfà yóò consult àwọn àfà nǹkan báyìí ló ṣẹlẹ̀ nísìn bọ́yá rí wo bọ́yá àwọn afọ ah, àwọn ah, àfà ṣé bẹ́ẹ̀ lẹ nínú bàtà ṣèjókòó báyìí ẹ̀ka ní bàbá ẹ̀ka bá ní ah, mo tún ní kí n béèrè wò lọ́wọ́ yín ni bóyá ẹ tún ti rí àlékún mi tí a tún fi àwádọ̀ yàrá ìgbéra ẹni wálẹ̀ ọlọ́run fi ṣe ẹ̀ṣọ́ fún bó ṣe yẹ kí tọ́lébù ẹlẹ́m kó ní ẹ̀kọ́ nìyẹn kó má bàa ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀. ìjìnà sọ́ba adẹ́dà ni téèyàn bá dẹ̀ ti jìnà sọ́ba adẹ́dà kò sí tí ò lè ṣẹlẹ̀ sí. ìmọ̀fin ọba adẹ́dà ṣe ìsúnmọ́ ọba adẹ́dà ni téèyàn bá ti súnmọ́ kò sí oríire tí ò lè ṣẹlẹ̀ síyàn. kí ni tí mùsùlùmí tó fi lè máa tètè pa ẹ̀ṣẹ̀ rẹ tó o bá ti ṣì tètè wá sẹ́ẹ̀rí kan tó lágbára láti fi kí aburú tó ṣe dànù torí kí ni ọba adẹ́dà sọ ó ní innal hasanat yudhibna sayyi'at. hasanat iṣẹ́ rí tíyẹn bá ṣe ìmọ̀ ti aburú dànù lòjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ yìí pé tó o bá ti dẹ́ṣẹ̀ fattabi alhassana sayyi'a tẹ́bi sayyi'a alhassana tó o bá ti ṣẹ̀ṣẹ̀ kan má jẹ́ kó wé má jẹ́ kí táàmù ó wé ṣe dáadáa míì tó fi rọ́pò rẹ̀. bọ́jà ẹsẹ̀ sóbì àtàwọn míì tó jẹ́ pà ń fojú kéré torí pé wọ́n wà lọ́ndà wa àwọn wò àwọn ìyàwó. wọ́n wò ó pé torí pé ẹ̀tọ́ tí ọba adẹ́dà gbé fún ọ lórí obìnrin ọ wà swipi kọ́ wa wò yí pé nítorí náà kọ́ wa sọ̀rọ̀ ààrẹ dòṣà láà. kí ni ìdí tọ́ba adẹ́dà fi gbélé fún ọ torí ìgbàgbọ́ nínú ọba adẹ́dà ni iman ẹni tó dẹ̀ ní iman là á gbà màá náà fún àmọ́ sì wẹ̀ láti péwọ́ rẹ̀ àyàfi pẹ̀lú nǹkan méjì tó lágbára kí ni firmness tí ì ṣe harshness softness tí ì ṣe weakness. ọ wà fẹ́. kí ni harshness rẹ ọ wà ràn wọ́n lọ́wọ́ lórí rẹ̀ lòjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà sọ pé tó ọ bá jí lò tó bá jí ìyàwó rẹ̀ tí ọ bá tètè jí ìwọ ṣàlùwàlá kó mú tiẹ̀ wá o bá wá kó bu wọn lójú kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà ó ní kíkẹ́ ọlọ́run ọba máa bá àwọn tọkọtìyàwó tí wọ́n ṣe báyìí fúnra wọn tàbí ìyàwó jí ó jọkọ rẹ̀ ọkọ òtètè dìde òun náà òun lọ́lọ́run ọba ní kó ní okun lẹ́nu ó dìde ó mú tiẹ̀ wá ọ ara mú mi. ó ṣe pẹ̀lú fẹ́ ọmọ bí wọ́n ṣe pera wọn láti tají edide dìde dìde ilé ti fẹ́ mọ́ kò sọ́kùnrin tí ó fẹ́ kí obìnrin ọgbà stíárìn mọ́hùn lọ́wọ́ níwájú ọba adẹ́dà ìwọ́ gbàrú ẹ̀ pẹ̀lú ni. kò sẹ́ni tí ó sè tànáfósì tọ́ ààbò obìnrin òní nílé ọkọ nínú ayé òní kó di òpó ọlọ́run ọba mu ààbò ọkùnrin òní kó di òpó ọlọ́run ọba mu tọ́ba adéèdà bá ti yọwọ́ lọ́rọ̀ ẹ̀dá wọ̀lọ́hì kò sẹ́ni tó lọ́wọ́ lọ́rọ̀ rẹ̀ tó fi jèrè láyé dípò pé ó jẹ̀tọ̀ mu. ẹni tí ó òfin ọba adéèdà mọ́. àpẹẹrẹ ni pé ọba adẹ́dà ti jáwọ́ lọ́rọ̀ rẹ̀. ló fi jẹ́ pé dandan ni tọ́ọ̀bà tọ́ọ̀bà tí nǹkan bá ti fẹ́ rú wọ́n pàkí ẹ máa túbà kí ni tọ́ọ̀bà ìsẹ́rí padà istikvaru ń ṣe pé istikvaru pé tẹnu nìkan rárá ní tó ètí ṣe tẹ́lẹ̀ ọ ṣe ilé ah, òjíṣẹ́ náà rà sọ́lá sọ ń ọba ti sọ ọsọ sọkúsọ pẹ́lú ìsánà ara ní sí ìbọ̀síra ẹ àwọn ilé gbé ọ kó o sọ tó tí ò yẹ kó o sọ <laughs> yàtọ̀ sí pé kó o sọ pé dákun forí jì mí o ní kó o ṣàlùwàlá mú rákà méjì wá bẹ́ẹ̀ lọ́wọ́n ọba kó forí jì ẹ̀ kéésù nìkan lọ́sẹ̀ ọ̀sẹ̀ lọ́wọ́n ọba náà tọ́rọ̀ ọba adẹ́dọ̀ sọ gba àfọ àyè gbà wá pé ká kọjá àlà sọmọlàkejì. májè ò ní ọ lára tó o bá kọjá àlà síyàwó rẹ̀ tó o bá ń wúwo lẹ́nu rẹ̀ láti sọ pé má bínú torí àwọn ọkùnrin mi dé lẹ́wù yẹn tó o bá jáde wá àwọn nǹkan tí ń bá ń fẹ́ rà kó o gbé wálé. <laughs> ẹ mà sí rí bó o bá ti dẹkùn fún wọn sí bẹ́ẹ̀ lọ́lọ́run bọ́ dẹ fún wọn náà torí kí ló sọ lẹ́nu òjíṣẹ́ rẹ̀ sílẹ̀ alásọ̀lọ̀ ẹ̀rọ̀hún ni dọ́àfà ẹ bá mójútó àwọn ọ̀lẹ́ ẹnu yín tó wà lákàtà wa jù wọn làwọn yàwó wa wọn innama tunsarun wa turzaqun bidu'a du'afaikum ntọ́lọ́run ọba fi ń pèsè fún yín tó dẹ̀ ń fi hàn yín ṣe àdúrà àwọn ọ̀lẹ́ yín ni. Ah, jazakumullahu khair gbólóhùn nìkan òjíṣẹ́ náà sọlá ah, Abubakar Umar bin Khattab radiyallahu anhu ó ní tá a bá mọ rírì gbólóhùn jazakumullahu khair ni ó ní ìṣẹ́jú ìṣẹ́jú láàmú ṣe fún gbogbo tí wọ́n bá ṣe fún wa ẹni tí wọ́n bá ṣe fún yọ mọ iyì rẹ̀ kọ́lọ́n bá ń ṣe dáadáa fún ọ ta ló ní dáadáa lọ́dọ̀ lọ ta ló mọ dáadáa tọ́tọ́ sí ọ Allah subhanahu wa ta'ala kódà ìbá àmọ́déémú torí sáwọn <laughs> obìnrin ni <laughs> ó lè mọ́déémú ọ̀rọ̀ pé <laughs> ṣe ń ta àbẹ̀yìn nù ṣe ń ta àbẹ̀yìn nù ó lè má sọ yún dáadáa síta kéyìn jẹ́ mọ̀tìmíra ó fi sínú ni pé ṣé n ta sọ ni ṣé n ta dẹ̀yìn bọ̀dì wọlọmọdún wa ah àyàtọ̀ sọ fún tó o ṣe ní dáadáa o ntí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ ah <laughs> ó lè ṣe léyìí ah <laughs> àwa náà ọkà mi kún tó yìí wọ́n lọ wà lọ́dọ̀ wáyé dẹ́dà subhanahu wa ta'ala ọmọ ṣe lè ọmọ nínú ilé mọ́dìkìnì jẹ́ kí wọ́n lè súnmọ́ fẹ̀kọ́kọ́ wọn wọ́n wọ́n kọ́ sọ́dọ̀ ọlọ́run bí stẹ́rìn tó ń fi ń tù wọ́n bí òsè ní bọ́mọ ẹ lọ́wọ́. ẹ̀kọ́ tó pàtàkì ni ló bí ti Umar sọ yẹn rọ̀dí àlàánú ó ní ya Rasulullah kó o tó dé àwọn máa mú ẹ bí ẹrú ni bó o dé tán ọ̀sán wọn dọ̀bà máa wà lọ́wọ́. ọ̀lẹ́la lágbára torí pé kí ni ẹ̀sìn Islam ẹ̀tọ́ lẹ lọ́kọ́kọ́ mójútó torí àwọn ni àwọn ni kíni àwọn ni wọ́n kẹ̀rẹ̀ àwọn lọ́lọ́run bá fi ń dáàbò bo àwùjọ gbogbo àwọn tí wọ́n ní ká fún ní zaka. kí ló bá àkọ́kọ́ ti síwájú ó ní subhanallah ó ń débi kó ní ádùrù sẹ̀bí ẹni tí ń kọjá lọ ìbùnú sẹ̀bí tí ń kàtàmà lọ́wọ́ torí pé kí ni <laughs> ọ̀lẹ́ ńlá ìbáàjẹ́ nílùú rẹ̀ ibi tó déhùn nísìn gbogbo ọ̀rọ̀ rẹ̀ ti dàrú. kan àwọn ọmọ ya afọ́kọ̀bọ̀ láti ẹ̀yẹn láàrin <laughs> ó fẹ́ ya wèrè ní gbangba jẹ́dà kí ló fà báàgì tó gbé dání handbag báyìí <laughs> gbogbo hard currency ló pé síbẹ̀ ṣé euro ni ṣé pound ni ṣé ṣé real ni ṣé dọ́là ni gbogbo ẹ̀ ni ó ní à hajj ọdún yìí àrà ọ̀tọ̀ ni wọ́n ṣe in fact ó ti ó lè ṣe àwọn ṣe in fact owó tójú àwọn èèyàn wọ́n ṣe kínní ẹjẹ jíta báàgì wọ́n bá bá wá báàgì tì ojú náà o ẹ̀bùn mi nítorí ọlọ́run enílé ọlọ́nà ẹ̀bùn mi nítorí kọ́bọ̀ tí ń dá rẹ́à kò sí lọ́wọ́ rẹ̀ mọ́ kí ló ṣẹlẹ̀ ó ń wa omi lójú ni ó ní òun ti misplace báàgì òun kí ló ṣẹlẹ̀ òun ò rí báàgì òun mọ́. ọlọ́run bá dẹ̀kẹ̀ ọlọ́run kò yọ nínú àwọn tí wọ́n jẹ́ aráàlú ọmọ nàìjíríà tí wọ́n rí ah, ẹni kí ló ṣẹlẹ̀ ah, tẹ́rí bó ṣe ń wá ẹkún mọ́ná ah, ètò òfun ní one thousand riyals ètò òfun ní ètò òfun ní kankan ló fún ní one thousand riyals wọ́n kàn kó fún wọ́n kó fún wọ́n kó fún báyìí ah ní bóòlá ṣe ní tá a bá dé lónìí rí mi ẹlẹ́rìí mi wájú ọlọ́run bá yọ̀dá fún lọ́wọ́ fẹ́ ọlọ́run ló ní àtàrà tí ń gba àwa náà tàrà tí ń gba ládá ẹ sáàmà ń bó dé lẹ́bù kan lọ sọ fáwọn tí wọ́n tí wọ́n ń dá nǹkan fún oní ó ti tó eléyìí náà ti tó ó tó wá ṣe ájì ẹ̀dá kan torí ọlọ́run wọ́n tún fi ń bẹ̀ ẹ̀torí ọlọ́run ẹgbà ẹ̀torí ọlọ́run ẹ̀torí ọlọ́run ìrìnàjò ní ẹ̀mọ́ tí ọlọ́run ó sì kọ́ lọ́run bá dáwọ́ rẹ̀ dúró ní oní àmì àmì àmì jẹ́ tún jẹ́ ń gbà ó. <laughs> condition ọ̀lẹ́ ni tó fi jẹ́ pé téèyàn ọba téèyàn ọba ṣe fáàrí wọlé ẹ̀kọ́ Islam ṣe fáàrí gbogbo nǹkan ló dá tán ìtọ́ ọmọ gan-an tó ọmọ pé yóò ṣẹlẹ̀ sí ọ ó ti dènà ẹni pé àìbá àmọ́ tó bá ṣẹlẹ̀ o. Islam lójú àtòjíṣẹ́ pàṣán nǹkan dáhùn ṣe náà ni ṣé ń fún ọ ní tó dáa ju tó ń béèrè lọ ṣé nǹkan mi tó dáa lọ ń bẹ̀rẹ̀ máa ṣàdúrà yìí ẹ̀dá máa fazni bil Islam qayima wa fazni bil Islam qa'idan wa fazni bil Islam raqidan. ولا تشمل بي عدوا حاسدا اللهم إني أسألك من كل خير خزائنه بيدك وأعوذ بك من كل شر خزائنه بيدك ولا أبا tí mo bá wà lóòrò sọ mi pẹ̀lú ìsìláàmù torí tí ìsìláàmù bá bọ́ gbogbo nǹkan ló ti bọ́ tí gbogbo nǹkan bá bọ́ lọ́wọ́ rẹ̀ tí ìsìláàmù ọ̀bá tí ì bọ́ kò sí ń tọ́ bọ́ wọ́fọ́sùn níbi islam kọ́ ìdẹ̀ tí mo bá wà níjòkó sọ mi pẹ̀lú islam wọ́fọ́sùn níbi islam rọ ìdẹ̀ tí mo bá wà ní dùbúlẹ̀ sọ mi pẹ̀lú islam wọ́n náà tún ṣe mí dé àdúwọ̀n hàṣídà má sì mí lákúfọ́ tayọ má jẹ́ kí eyín lára kan kọ́ á máa yọ̀ mí ọ̀tán ọlọ́mọ. ọlọ́mú mọ́jọ ṣẹlẹ̀ sí mi kí ní burúkú yìí ní ń bọ̀ nìkan mọ́jọ ṣẹlẹ̀ àkókò mọ bí ń ṣe ń ṣe ọdún ti dé. aláàmú yìí ní asàlùkọ́ mi kúlẹ̀ kọ́yìrẹ́ kọ́fà ayé náà bíyẹ́dì wọ́lọ́wọ́n bá mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ̀ gbogbo dáadáa tọ́jẹ́ pé àtọ̀dọ̀ rẹ̀ ló ti wá tí dáadáa kan bẹ̀ tí ìsọ̀dọ̀ rẹ̀ ló ti wá. wà á wọ́n bíbí kẹ́mi kúlẹ̀ ṣẹ́rù kọ́fà ayé náà bíyẹ́dì gbogbo aburú tọ́jẹ́ pé tọ́ stọ́ọ̀ rẹ̀ ọwọ́ rẹ̀ ló wà ẹni tó bá fẹ́ fi kàn oríṣiríṣi lọ máa yọ sí mọ́sádìọ́ májọ ṣẹlẹ̀ sí mi. Islam iná máa gbìyànjú lórí rẹ̀ torí wípé alekùn sí ọ̀nà lọ́ba adẹ́dà fífi táwọn bá kalẹ̀ nínú kẹ́ni ya ibadi ẹ̀yin ẹrú mi òtún ni alladhina asrafu ala anfusihim tẹ́ ẹ ti kọjá àlà lórí ara yín ẹ ti ṣiṣẹ́ la taqnatu min rahmatillah ẹ má jákàmù náà kẹ́ẹ̀mí ọba adẹ́dà ó ní gbogbo ẹ̀ṣẹ̀ ló máa ń forí jìn ẹni tó ṣe ṣírò tọbatúba ọlọ́run gbà bó ṣe wá nínú adabul àwọn méjì ń dun obìnrin èlèmi ni mo fẹ́ èmi ní ìfẹ́ ọwọ́ àgbàfẹ́ nìkan èṣù inú rẹ̀ wá gbé ọba pa ń pa ọmọbìnrin. àwọn èèyàn ọmọbìnrin yẹn ní àwọn ò ní gbẹ̀sán pé kí wọ́n pa ọ́ di àá lọ rò lọ́hùn. wọ́n lọ bá ibùn abbas tó dára àná ó ní kí ni mo lè ṣe tí ń fi bọ́ nínú tí mo wà nù rẹ̀ níwájú ọlọ́run ọba ibùn abbas tó dára àná ní so ìlóbi láyé ó ní rárá ó ní àà ah, dún ní mẹ́sìn máa sẹ̀sìn lójú méjèèjì torí wípé kò sáṣe gbé o kò sáṣẹ gbé ntọ́ bá rò pé a ah, òun ti mú jẹ gbé rárá kò sẹ́ni tó lè mú jẹ gbé gbogbo ẹ̀ lọ́ba adẹ́nu gbani. àkọọ́lẹ̀ wà fún gbogbo ẹ̀ débi wípé ẹ̀dá ọ máa sọ pé mahadal kitab mali hadal kitab la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha ọba adẹ́dá ni wa wajadu ma amilu hadira wala yazlimu rabbuka ahada. irú tíra wò kò tí ẹ fi nǹkan kan pamọ́ àti tó kéré àti tó tó pọ̀ gbogbo ń tẹ̀dá ṣe ní ọba níwájú ọba adẹ́dà ọba adẹ́dà ló ń wọn ní sàbòsí sẹ́ni kankan wọn náà ló ṣe. iqra kitabak kọ́ńtóòsì kò sí àmórí bọ́fẹ́dà àfi kó ṣe tọ́wọ́bà tọ́wọ́bà kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ bó ṣe lè wù kó kéré tó ló fi jẹ́ wípé kéèyàn máa prospone tauba gan ẹ̀ṣẹ̀ ni tọ́ba túbá kúrò nínú ẹ̀ṣẹ̀ yìí tán yóò tún ṣe tauba fún bí prospone tó prospone tauba ìwọ ọlọ́run ọba postponement yẹn kò tó ẹ̀yìn prospone tauba torí pé kí ni kò mà àsìkò tọ́ba adẹ́dà kọ fóun. làáfàá fi sọ pé nǹkan mọ̀tẹ́lẹ́m bìsẹ̀bí ha tó o bá ti jẹ́ pé o wà lórí ẹ̀ṣẹ̀ kan tí a ń pa kéèsì rẹ̀ sí tó o ti mọ̀ ìgbẹ́sẹ̀ ni tó bá kó onú rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ntí máa jẹ́ kí tẹ́wọ́bà ọ̀rọ̀ ọ̀hún ó ní àkọ́kọ́ àdúà pé kọ́ba adẹ́ẹ̀dá kó rọ ọkàn rẹ̀ ọ̀ràn yẹn ni rọ ẹ̀mí mi fẹ́ sìn yẹn wọ́n bá dẹ́dà rọ ẹ̀mí mi fẹ́ sìn rẹ̀. ìwá ìmà lórí téèyàn ń ṣe o gravity rẹ̀ àwọn àfáàn kan tán wá ní wọ́n kan dẹ́rù bá wá ní kò sáà ti ń tàn ọ́ ti ń dẹ́rù bọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba lélẹ́yìí. ọ̀rọ̀ ọba adẹ́dà ntó ògbìn òun lọ́ọ̀kà bó o bá ṣe gbìyànjú sí ọba ń bẹ̀ ọba láyé kó tó dọ̀run táyé òun jẹ́ bí sàárọ̀ fìrínù wò ó àwa tá a ṣe léyìí fún ọ rẹpẹtẹ ń bẹ lọ́rùn. ẹ̀sẹ̀ yìí ṣe ń téèyàn máa gbóyà sí la dúró dúró lórí rẹ̀ eléyìí pàtàkì fún gbogbo mùsùlùmí torí wípé téèyàn ò bá ṣe tọ́wọ́bà tí kú bá dé ó lè má tàn rí torí kí ló ìgbàgbọ́ ni kìí ṣe pé lílẹ̀ nìkan ní ilẹ̀ mọ́ àti sọ pé tí ẹ̀mí ọba lọ sókè lórí dáadáa yọ wálẹ̀ ni kì í dúró lójú kan. ó lè má sí ń bẹ́ tí ń tó kú kò sí gbàgbọ́ kankan pàápàá jùlọ tọ́ba yẹ pé ímánì tó ṣe ímánì tẹ̀klídì ni wọ́n ń èmi náà ṣe kìí ṣe torí pé ó ní wọn è sábà mọ̀tàn rẹ̀ torí tó bá ti ń rí i pé nǹkan kan ti ń fẹ́ yíwọ́ wọ́n tètè ṣe kí ni yóò máa sáré ah àwùjọ àṣàfò làṣàfò yóò ti máa ṣe oríṣiríṣi. àfihàn nínú ẹ ẹ̀rọ ọlọ́wọ́n bá orí pé a ah, kò mọ bó ti ń ṣeun la kínní ẹ bá ń pín eléyìí ẹ bá ń pín ọ bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí give out. àbí kéèsì ọmọ ìyá wa tí a fún ọ wọ́n ṣe lẹ̀ ní jẹ́dà ìyá rẹ̀ wọ́n ní terminal disease sẹ́mà fílì ìyá fílì ọmọ síyà ó nífẹ̀ẹ́ màmá rẹ̀ gan. àwọn dókítà ọmọ táwọn lè ṣe lórí màmá rẹ̀ mọ́ kí ló ṣe wọ́n wá gba ọmọ kan láti Indonesia kó máa mójútó màmá yìí but wọ́n rí i pé ọmọbìnrin yìí tí láàrin àwa méjì méjì tàbí tó kéré jù bẹ́ẹ̀ lọ ńgbà mi ò lè pọ̀ jù bẹ́ẹ̀ lọ yóò wọ tọ́lẹ̀tì ní tọ́lẹ̀tì tí ó wọ̀ ó lè lo nǹkan bí ọgbọ̀n ìṣẹ́jú tàbáwà kan nínú tọ́lẹ̀ ah, wọ́n á pè jókòó kí ló ṣẹlẹ̀ wọ́n pè fi àsìkò ojú nínú tọ́lẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ọwọ́ ajẹ́wọ́ ó lóun ṣe ẹ̀bí mani nílùú àwọn òun wáṣẹ́ wábí láti ṣèbò owó ni ọmọ yẹn ṣe ó ṣe mú yàn so tọ́yàn òun bá kún lòun máa ń wọ tọ́lẹ̀tì láti fún omi rẹ̀ dànù subhanallah ìyá yẹn bú sẹ́kù ọ̀rọ̀ dẹ́wà ó ní òkè oṣù mélòó lọ fẹ́ fi fọ́mọ lọ́yàn olóṣù mẹ́fà fúláìtì rẹ àtàlọ àtàbọ̀ ni owó ọdún kan ni tó o bá fẹ́ padà wá láti pé kó tún bá mi ṣiṣẹ́ owó fúláìtì àbọ̀ ti wà ń bẹ̀ lọ mójútó ọmọ rẹ̀. ihsan kí ló ṣẹlẹ̀ ọmọ wa padà ó lọ ó tún padà dé mo padà dé ó rí i pé ìyá òun ò sí nínú wọ́ọ̀dù tí wọ́n gbé sí mọ́ ó rò wípé bóyá torí intensive care náà lọ́wọ́ àtẹ́lẹ̀ kí ló tún kù bóyá ó ti lọ́nu subhanallah ó pàdé dókítà jìnnìjìnnì ti bo, dókítà wa fàmàrà ó ní kòtà hasan tàhálà condition rẹ ti ó ti improve ó kàn radically improve débi wípé kò ní ìdí pé káwọn admit ẹ̀ mọ́ kọ́ máa lọ lé yọkàn gba àwọn oògùn kan ní kí ló ṣẹlẹ̀ wọn wo fitrọ àgbà ìwòsàn débà tálàáfíà débà ó jẹ́ gbà tí ó hand over owó ń fún ọmọbìnrin yẹn wípé fúlákẹ́ẹ̀tì àti ọ̀nà gbà ó ṣe déédéé gbà yẹn. sọ́dọ̀kọ́ ọmọ ń tìbínú ọba adẹ́dàá kó fún yàn ló fi jẹ́ wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kí ló kọ́kọ́ gba àwọn ìyá wa lẹ́ ní ẹ̀jú ó ní ẹ̀yin obìnrin ẹ ṣe sàrà tó pọ̀ torí wípé ẹ̀yin ni mo rí tẹ́ ẹ pọ̀ jù nínú náà ẹ rárá yín padà kó nínú náà ẹ ṣe sàrà tó pọ̀. kí ni tí kí ló jíṣẹ́ lọ́sàn àṣìlọ́ ilé àmì ìlú ni ìdá rotínà láàyè sọ̀rọ̀ náà tó o bá kò sí tó o ṣe fóbìnrin láàyè ṣukúrú náà ìdá rotínà láàyè ṣukúrú náà wọn ní dúpẹ́ kí ọkọ màlẹ́yìn kí ni ni ẹ kí ni kọ́ màlẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ má jẹ́ kí yín ó kó destabilize rẹ èyí tó ju báwọn lọ obìnrin ó sọ yóò ṣe òjíṣẹ́ lásán àṣìlá kílẹ̀ kejì ìza òṣèbìnà láàyè sùpùrùnà tádàwò bá dé báwọn wọn ilé mú sùúrù ọyálẹ́nu obìnrin kọ́ sọ pé àmọ́bi tá a ti kó eléyìí o mo lọ́ọ́ bá ti kó ṣé ìbáṣà mi wọ ọlọ́run ọba kí ó bójú ojú mọ̀jẹ̀ yẹn ò jẹ́ obìnrin lóbìnrin ó máa jẹ́ wọ́n dà tó yà wá àwọn yà wá lẹ́ẹ̀dì òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá. àrítú tí wọ́n fi pa. so sùúrù òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ni kí wọ́n ṣe sàrà àtọ̀pọ̀ kó fi jẹ́ pínlẹ̀ kó fi kó wọn yọ nínú ìyáná àṣé ìbínú ọba adẹ́dà sàrà máa ń báyàn tì í dànù òjíṣẹ́ lọ́sọ̀lá sọ́làm sọ wípé ẹ ṣe sàrà àtúpọ̀ torí wípé àwọn nǹkan yìí ó súnmọ́ yín pọ̀ jù ẹ̀yin ló súnmọ́ jù ìbínú ọlọ́run ọba kó ṣẹlẹ̀ sí látẹnu ìsọ̀rọ̀ sí yín àti ìròrí yín gbogbo eléyìí èèyàn gbọ́dọ̀ mójútó àìfojú kéré ẹ̀ṣẹ̀ lá a máa ń fojú bàbàrà ẹni ọba tá à ń ṣẹlẹ̀ ẹnu kò gbọ́dọ̀ dúró pẹ̀lú kíni pẹ̀lú istikfar bọ̀tí iṣẹ́ sí ó yàtọ̀ ní ti dáadáa. à ń bẹ ọba adẹ́dà kó rọ ọkàn wa fún tiẹ̀ ibi tá a bá kù sí kọba adẹ́dà kó fi òdodo hàn gẹ́gẹ́ bí òdodo kó jẹ́ a lè tẹ̀lé láti túnbẹ̀ ṣe kó fi irọ́ hàn wá gẹ́gẹ́ bí irọ́ kó jẹ́ a lè sá kúò nídìí tí ò dáa kọfẹ́ rẹ ẹsẹ̀ rẹ lórí òdodo má jẹ́ kí òdodo ó bọ́ mọ́ wa lọ́wọ́ láti tẹ̀lé kọ́ wa jẹ́ ká tán rí kọ́ má torí pa ọ̀dà kọ́ má bọ̀rùn wa jẹ́ fún wa na kọ́ gba ìpẹ́ wa kó ṣe dáadáa fún wa láyé bí àti ní gbagba ajọ́ gbẹ̀ndẹ̀ àkíyàmù kọ́ bá padà iná adébọ̀rẹ́ bídẹ́ àṣetán kọ́ bá dẹ́dà kọ́ bá ga tó jẹ́ pé látara gíga wọn ní Islam ó fi mókè kọ́ bá dẹ́dà wọn ga. ó ṣe alọ́kàn nù wọn gbogbo àwọn tó jẹ́ pé látara gíga wọn wọ́n tẹ ìsìláàmù mọ́lẹ̀ kọ́ba dẹ́dà kọ́ba aṣẹ́ wọn lẹ́yìn kọ́mọ̀jẹ̀ wọn ó débẹ̀ náà. جزاكم الله خيرا وانتم جزاكم الله خير نعم kí àwọn ìyá wa kí wọ́n fi ìbéèrè wọn ránṣẹ́ then uh, wọ́n ní announcement kan lọ́wọ́ ṣe fún wa sábà ṣáájú ká tó gba ìbéèrè ìṣàlá. asalaamu alaykum wa rahmatulah. àdúpẹ́ ah, fún àwọn bàbá wa kí ọlọ́run kọjá sí arí wọn pẹ́ gbogbo tí à ń gbọ́ kí ọlọ́run bá kí ó fi àlùbáríkà sí. wọ́n ní ká. lórí ọmọ ìyá wa. na ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa aj ni wọ́n máa ń pè but full name kini fun ní ẹ̀mọ́ èjì ma'aruf ma'aruf. ó jẹ́ ẹni tó máa ń gbìyànjú lórí dáadáa èèyàn dáadáa sí ni àdánwò tí ọba adẹ́dà mú wá kí ọba adẹ́dà kọ́ mọ́ dá wọn òun náà ni wípé ó gba àwọn àyànfẹ́ rẹ̀ méjèèjì lọ́wọ́ rẹ̀ yẹn ojú méjèèjì látara bẹ́ẹ̀ kò kò ní agbára kankan but nínú àánú ọba adẹ́dà ó ní ilẹ̀ kan tó jẹ́ pé nígbà tí ojú fi wà ó ń gbìyànjú àti pé kí òun kọ́bẹ̀ yẹn kó jẹ́ ibi tó wọ́n sátẹ̀ máa forí pamọ́ sí àtìyàwó àtọmọ eléyìí ló ṣẹlẹ̀ tí mo rò pé ó ti dé lẹ́wù kan àbí tá a bá ní ká gbalé mi fún gbígbà tó jẹ́ pé a tún ń dìlé ṣe ni ìmọ̀ràn wa wá látọ̀dọ̀ imam ah, murtada abdulghafar Imam Lẹ́kí wípé kí la lè ṣe sí i ká bá ẹ̀yin jama sọ̀rọ̀ ní halkọ́ ntáwọn rí àdúgbò kan náà wọ́n jọ ń gbé ìjàgẹmọ kan náà wọ́n jọ wà àbí nà pé ntó tí ó rọ̀ wá lọ́rùn long time rírọ̀ lọ́rùn tí ó dẹ̀ rọ̀ òun náà lọ́rùn òun náà ní wípé ká parí. structure yẹn ju wípé ká sọ pé a tún sanwó rẹ́ǹtì míì fún lọ. ntẹ́mi ń advise àwọn specialist àwọn kọ́lékọ́lé kí wọ́n àwọn elétò kí wọ́n jẹ́ kí wọ́n yọjú síbẹ̀ ntí ó bá parí rẹ̀ níwọ̀ntúnwọ̀nsì kí wọ́n wá. Wa padà fún wa ní ìrò bó ṣe tọrọ bó ṣe kọ́bọ̀ ni kó sáàmọ́ ti jẹ́ ọwọ́ lásán kọ́ba dẹ́dà kọ́ba gbé fún kọ́ba gbọ́ gbogbo wa náà gbọ́ bùkátà wa kọ́kọ́ léèrè fún wa àwọn tó ti kọ́ fún kọ́ba dẹ́dà má wọlé wọn ètò dáa ju táyé lọ kọ́ba dẹ́dà má sàkọ́ fún wa ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiam ah, announcement ti. Uh, olóyin fẹ́ ṣe nù ọdún kù kan ṣé tiẹ̀ tẹlomi náà àgbọ̀yìn ti tẹ́lẹ̀. àti ẹlẹ́ẹ̀kejì òun ni ti ọmọ ìyá wa lóbìnrin tí wọ́n jẹ́ opó pẹ̀lú ọmọ mẹ́rin àbí márùn ti ẹni so owó ilé tiwọn náà ni àwọn náà wá fún bó ti jẹ́ pé ọ̀kọ̀ọ̀kan wa náà bóyá a mọ ẹni tí à ń sọ so wọ́n nídìí yàrá kan náà ni so two thousand naira dẹ̀ ni wọ́n ń san ní oṣù so wọ́n ti wá jẹ owó ilé yẹn lẹ̀ so wọ́n sáà nídìí bíi just fifteen thousand naira láti fi complete wọ́n ní ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí nǹkan bá ń ṣe tí wọ́n bá ní kí wọ́n ṣe máa mú request wa n tí ń ṣe wọ́n yẹn yìí máa affect reasoning gbà mí débi wípé wọ́n yìí máa solution amir mo rò pé ó gbọ́ mi yé dáadáa nígbà tó kú ọlọ́mọ mẹ́rin tí wọ́n bá ní fifteen thousand ló nídìí eh, kò make sense òpó òjíṣẹ́ náà sọlá àṣàlám ní ẹni tí ń sáré pé kí opó ọmọ rí bànújẹ́ kó gbégbé ayé rọrùn àtọmọ òrukàn àtòun àtẹni tí ń lọ sójú ogun ẹ̀sìn tí ń fi gbogbo òru sùn ṣàìsùn tí ń ṣe kìámọ̀lẹ̀ tí ń fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbáwẹ̀ ládàá kan gbà. fún àwọn. àwọn nǹkan báyìí pọ̀ ẹjẹ́ á ní àkáǹtì fún àkáǹtì àwọn opó àkáǹtì àwọn ọmọ òrukàn àwọn tí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ tó kù díẹ̀ káàtó fún tá a dẹ̀ ti investigate tá a rí kó dodo ni. àwọn ọmọ ẹ̀yà àìdá wọn ń gbọ́ online ni wọ́n wà ń bí ni wọ́n lè gbọ́ ntí olúkálukú bá máa nígbìyànjú tó fẹ́ dá sí tọ́ra rí inú àwọn ọmọ ẹ̀yà wọn kọ àwọn ohun tẹ̀ fẹ́ kí wọ́n máa wọn. iṣu báyìí owó báyìí ní tiẹ̀ bí ó ṣe dé ọwọ́ rẹ̀ pẹ̀lú rọrùn kò àná. mo rí instance kan láàrin àwọn ọmọ ìyá wa ní South Africa wọ́n ní irú programs báyìí àwọn opó àwọn ọmọ òrukàn àwọn ọmọ tí wọ́n fẹ́ lọ school àwọn ọmọ bámbámbámbámbám tó jẹ́ wípé fọ́ǹdì ẹni sọ pé ẹ e bá wọn àwọn opó tí wọ́n bá wà ní irú condition báyìí owó yìí ẹ e bá wọn fi iṣu wọn tó jẹ́ pé àwọn elétò nǹkan mú channel ẹni lẹ́yìn ìgbà tí wọ́n bá ti àsátìn pé ẹni tí wọ́n fẹ́ fún ní nǹkan yìí òdodo ni ó wà wọ́n dẹ̀ ń bá mọ́nítọ̀ rẹ̀ in a way tí ó fi wà independent ọ̀gọ̀rọ̀ wọn ẹ̀ka ṣoṣo tí wọ́n bá ti gbà yẹn wọn ò bá mí mọ́ torí àwọn gan ti wà wọ́n ti wà okay ẹni tí ó bímọ mẹ́rin tó jókòó tá a bá ní fifteen thousand péré ló kù nínú tí ó ní ẹ̀tàn nìyẹn bá pé táwọn elétò kí n ṣe wà lórí rẹ̀ kọ́nà ṣọ́ájú next ahalkọlọ kí bàbá ṣe dá sí i ǹdẹ́ náà ni gbogbo wa ti gbọ́ yìí ọ̀nà tí a bá fẹ́ gbà dá sí i kólúkálukú ọmọ dira rẹ̀ kò nídìí pé ká diwa sáko torí ìta bá diwa sáko lè má pọ̀ dáadáa àkáǹtì tí wọ́n bá sẹ̀ǹdẹ̀ sí wọ́n fún wa ní account number yẹn abu aisha abu khadija abu mariam inshallah alkarim mo rò pé ìyẹn ó fi rọrùn ju wípé ká máa ṣe announcement mutafarriqan yẹn lọ èyí ni pé dákan sùn máa ń ra wa létí ni wípé a ní ìdí nǹkan báyìí fáwọn opó fáwọn ọmọ òrukàn fáwọn báyìí báyìí báyìí àwọn tí wọn àyìn díje ẹni tí ó so contribution tẹ́lẹ̀ body ọba ṣe sí kàn máa ṣe sí àkáǹtì yẹn kọ́ba adẹ́dà kó bùkún wa fara ni wa kó ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn kọ́ gbà lẹ́sìn fún wa kọ́ má so ọmọ àwọn tí a ní ìbéèrè okay number one two three four five six seven eight okay láti ọ̀dọ̀ àwọn sisters wọ́n ní ṣé obìnrin tó fẹ́ kírun tó ṣe pé irun tí yóò kì sókè ni wọ́n ní ṣó lè ka fatha kó kà sókè. Okay naam. obìnrin tí ó fẹ́ kírun ìrun tá a máa ké sókè wọ́n ní ṣé òun náà lè ka fatiha àti ẹ̀ kó ka kó ka sókè. naam. ìyá ọmọ dàda ó ní ìrun àwọn àti tàwọn ọkùnrin bákan náà ni gbogbo ẹ̀ kò sí ètò yàtọ̀ ńbẹ̀ àfi tí ṣẹ̀ríà tí násù sọ̀rọ̀ yìí yàtọ̀ lórí rẹ̀ bí èwo tí wọn bá ń líìdì ara wọn nírun ẹnìkan kan nù wọn ò ní bọ́ síwájú àárín wọn náà ni ìmáàmù tó ń líìdì wọn yẹn ó wà ṣé wọn wàá ké sókè ni ètò àmọ́ ń ké sókè àbí wọn ò kì í jẹ́jẹ́ ìyá wa Aisha rọ̀dí àlọ́ àánú á ó líìdì àwọn obìnrin ní Maghrib èyí ama nke soke ń soke nani ó ké sókè náà ni ibi tá a ti máa ń ké jẹ́jẹ́ ó ké jẹ́jẹ́ náà ni àárín bẹ̀ náà ló wà ló wà ń sáfù wájú ìmáàmù wọn wà ń sáfù wájú ntí a fi mọ̀ yìí pé ni ni wípé ìrun tá à ń òun ọ̀ máa ké yóò dẹ̀ máa òun ni ọ̀kọ̀ọ̀kan máa ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe káwọn yòókù tó ṣe gbogbo yòókù gbogbo òórùn wa bákan náà. wọ́n lẹ́ni tó ń kírun lọ́wọ́ tí ó sín ẹni tí ó ń kírun lọ́wọ́ náà ó wá sín wọ́n ní ṣé ó ṣe alhamdulillah. bẹ́ẹ̀ ẹni tí ó ń kírun lọ́wọ́ ó wá sín sáà mọ̀túnmọ̀ sínsín ó sneeze yóò ṣe alhamdulillah torí ní orí irun ọ̀kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó sín ó wá ṣe alihamdulilayi hamdan kathiran tayyiban mubarakan fi sàbẹ kejì òun ṣe gba fúlàmù kò máa kò tí ì máa òfin ẹ̀sìn ó wá ní yarhamukallah àwọn tí wọ́n jẹ́ sàbẹ tí wọ́n táwọn ti mẹ̀sìn ẹ̀sìn wọ́n wá ń fojú nà ní nínà wípé àìsọ̀rọ̀ lórí ìrun ó tún wá ń dá wọn lóhùn èmi mọ wá ṣe tẹ́ ń fojú nà mí báyìí èèyàn sí mo dẹ̀ kí so nígbà tí <laughs> lẹ́tọ̀ ní gé méjì o rọra gbé rọra gbé rọra gbé nígbà tí wọ́n á parí ìrun. sálà àṣìlám ní ta lọ sọ̀rọ̀ ó níbi kí ilẹ̀ ó gbéhùn mi ni bọ̀tò òun ra láti dáhùn pé òun ni òjíṣẹ́ náà sálà àṣìlám òun gan ní mú ọ̀rọ̀ yìí wọ́n muslim hadisi muawiya hakam as ó ní kò jágbe mọ́ mi kò bú mi bó ṣe dáhùn bó ṣe ń bá mi sọ̀rọ̀ ẹ̀yin náà tún wá fún mi ní kọ́rẹ́jì yìí pé ìbéèrè míì tí mo tún ní kí n béèrè lọ́wọ́ rẹ̀ òjíṣẹ́ náà àṣìlám sọ fún yín pé irun wa yìí ọ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ò tọ́ sí nínú rẹ̀ kùránù kíkà ni azkar ni ó ṣàṣọ gbogbo ohun tó yẹ ká ṣe lórí ìrun àti tí ó yẹ ká ṣe ó sọ fún un ṣe àmọ́ wípé kójìṣẹ́ náà àṣìlám dákẹ́ ní orí tí ó tọ́ haramu ni fún un tó bá jẹ́ wípé bó ṣe ń kí arákùnrin nílọ tó dẹ̀ torí pé ó ń kíyàn tó sín tó dẹ̀ ṣe hamdala lórí irun bó bá yẹ pé tó ṣe hamdala yẹn alhamdulilayi hamdan kasiran tayyiban bá kasi bó bá yẹ pé òun náà lẹ́ṣẹ̀ ni òjíṣẹ́ náírà sálẹ̀mù ò ní fipá mọ́ sọ fún yín ìwọ náà o tá a bá sín lórí ìrun àìṣe hamdala bọ̀dọ̀ òjíṣẹ́ náírà sálẹ̀mù ọ̀sọ̀ bẹ́ẹ̀ tó túmọ̀ sí wípé a lè ṣe hamdala lórí ìrun nù nfàkṣà abẹ́yẹn ní torí rẹ̀ mo wá bi léèrè ọ̀rọ̀ kan kí ni ìbéèrè tó bi ó ní mo ní ẹrú kan obìnrin ni èèyàn dúdú wá ni. o máa ń bá mi daran ó wá dé ńjọ́ kan ó ní kọ̀lọ̀kọ̀lọ̀ ti gbé mi lẹ́ran gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dá ènìyàn ó bà mí nú jẹ́ mo bá fọ́ létí ó ṣubú lulẹ̀ àánú tún wá gbé mi ṣé tí mo bá tú u lẹ̀ kọ́mọ mọ́ kó di ọmọ ṣé dúdú náà òjíṣẹ́ náà sọ sọ yí pé kò sí racism nínú islam kò sí nǹkan kan kí ló ṣe náà islam sọ slope ó ní lọ́ọ́ pè wá. ìgbà tó pè dé ó wá bi léèrè ó ní aina Allah níbo lọ́lọ́run bá wa ẹrú yẹn ní fisama ọba adẹ́dàá wà lókè òjíṣẹ́ lọ́sàn-án sàn tí wọ́n á bi waman ana ta ni mí ó ní rasulullah sallallahu alaihi wa sallam òjíṣẹ́ náà sàlá wa sọ pé ètò káha tú eléyìí lẹ̀ o tó bá jẹ́ pé òun wá ẹni tó fẹ́ túlẹ̀ láti fi tánràn tú eléyìí lẹ̀ fa innaha mu'minan torí olùgbàgbọ́ òdodo lélẹ̀ ìjọlùgbàgbọ́ òdodo là máa ń wò tá a fi máa tú ẹrú lẹ̀ kìí ṣe pé bóyá ó jẹ́ dúdú tàbó jẹ́ pupa tàbó jẹ́ funfun tàbó jẹ́ bákan ẹ̀ tó bá jẹ́ ìbàjẹ́ funfun báláyé tí ò bá jẹ́ olùgbàgbọ́ òdodo kèfèrí ni kò tán kankan nínú ọ̀ràn bí àwọn Abu Jahl Walid ibn Mughira àti gbogbo wọn bá ń bá ń tọ́jẹ́ yí pé wọ́n ti lé ayé gba sàtífíkẹ́ẹ̀tì náà kí wọ́n tó lọ kọ́lá wọn yàrá orí burúkú náà so sínsín lórí irun ẹni tó sín ó lè ṣe alhamdulillah but ẹni tí ó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́ mọ́ sí yá hamakallah o náà but ẹni tó sín lè ṣe alhamdulillah hmm. Na ń tó sọ. wọ́n ní báwo ni. a se ma wẹ ìwẹ̀ janaba. na wẹ̀ janaba. omi yẹn o kó wà níwọ̀ntúnwọ̀nsì a kọ́kọ́ ṣẹ́ omi sọ́wọ́ méjèèjì a fọwọ́ méjèèjì a wà mú omi láti ìdodo dé orúnkún àtinú àtìta a fọ gbogbo ẹ̀. lẹ́ẹ̀mẹ́ta a tún wá fọwọ́ yẹn a mú oríkèéríkèé àlùwàlá wa fọ̀ a fi ẹsẹ̀ lẹ̀ a wà bomi sórí a jẹ́ kí omi yẹn wọnú oorun dáadáa tá a bá ti tu ti jẹ́nàbà àní tu bọ̀ tí haid ẹ̀rí wá pé ká tù á tù á bomi sórí kó mi yẹn ó kan ìsàlẹ̀ ẹrun dáadáa á fọ orí dáadáa á ara sí méjì á fọ désàlẹ̀ á fẹsẹ̀ apá àlàáfíà désàlẹ̀ á ẹ̀yìn á wájú bàtà bá fẹ́ jáde á ẹsẹ̀ ọ̀kan nìyẹn tàbí tá a bá fọ ìdodo dé orúnkún tán a kàn da omi sórí lẹ́ẹ̀mẹ́ta a fọ gbogbo ara désàlẹ̀ àti gbogbo ara ibi tí ọwọ́ ò bá kàn a lè fi bí towel tàbí kàǹkàn sínú omi ká fi gbobẹ̀ ká fọ sẹ́yìn ká fi gbobẹ̀ ìyẹn lẹ́yìn jẹ́nàbà tuntun torí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọláǹgbà tí wọ́n bí léèrè yàtọ̀ sí bó ṣe ṣe tàkọ́kọ́ yẹn wọ́n bí léèrè àwọn tí wọ́n wá láti tọ́ yìí bọ́ọ̀ ni ká ṣe wọ jẹ́nàbà ó ní èmi ó da omi sórí lẹ́ẹ̀mẹ́ta ń dẹ̀ fi ọwọ́ gbogbogbò ara màá dẹ̀ jáde màá lọ kírun tó ń túmọ̀ sí pé ìwẹ̀ tó wẹ̀ yẹn àwọn pé kò síbi tó kù níbi àlùwàlá tá àti ìfọ̀ kírun a lè fi ṣe gbogbo ìbádà náà. Jazakumullahu khair. wọ́n ní kí ẹjọ́ kẹ bá wọn mẹ́nu bà zaka díẹ̀. zakat ọ̀rọ̀ bá ní tó ti dé òǹdíwọ̀n kan a gbọ́dọ̀ yọ zakat nínú ẹ̀ nta yọ yẹn yóò jẹ́ one over forty ní ọdún yìí báyìí. zakat ní sọ́ọ̀bù jẹ́ one million two hundred and four thousand eight hundred naira àsọ̀fin tí wọ́n gbèsèmí létí lánàá láti ọ̀dọ̀ sultan torí every time wọ́n máa ń bá ṣe ń ṣọ́ ọjọ́ oṣù bó ṣe ń lọ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ti ọ̀rọ̀ zakat àti díyà ìyẹn wípé ẹni tó bá fẹ́ tú tó bá fẹ́ tó bá fẹ́ tó bá fẹ́ tánà tàbí ẹni tó pààyàn ọlọ́run ọ̀yà wáyà kí ni tí ó san fún àwọn tí wọ́n ní èèyàn tó bá yẹ pé wọ́n ní àwọn òfojú àwọn òmójúkò ń bẹ̀ nísìnyí ìyẹn ń wọ seventy million eh, owó tààrà yẹn jẹ́ ó ń wọ seventy million nísìn but fún eh, zakat gan one million two hundred and four thousand naira eight hundred òní nísìn so one over forty rẹ̀ that is zero point two five coin òní ó yọ nínú rẹ̀ náà. wọ́n ní kí ni ìtumọ̀ àyà yìí àrìjálù kọ̀wàmúnà alànìsà wọ́n ní ìdí táwọn fi bèèrè ní wípé àwọn gbọ́ ní wáàsí kan wípé àfáà sọ wípé tí àyà yẹn ń tú òun ni wípé ẹrú náà ni obìnrin jẹ́ fún ọkùnrin. rárá òjíṣẹ́ lásán islam sọ ní pàtó ó ní ọba adẹ́dá fi àwọn obìnrin sí lábẹ́ ni torí kẹ́ẹ̀lébà rẹ̀ ṣìn sí wọn èyí ṣerú yín o ọsọ báyìí kọ̀wámúnà alẹ́nisa gọ́vọ́nà ló túmọ̀ sí lórí àwọn aya wọn wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n fún wọn ní oúnjẹ wọ́n fún wọn ní dùgbé wọ́n dẹ̀ dáṣọ wọ̀ wọ́n responsibility yẹn responsibility ọkọ ni kódà bí ìyàwó yẹn bá jẹ́ ọlọ́rọ̀ kò túmọ̀ sí pé ọkọ wa ní máa fi nǹkan lẹ̀ lọ́ba adẹ́dà fi kún wípé bima faddalallahu ba'dahum ala ba'din torí àjùlọ tí ọba adẹ́dà gbé lé wọn lórí lórí ara wọn ó wá fi kún ó ní wọ́n bí ma àǹfọ́kù min amuwali àti tí wọ́n ná lé wọn lórí ẹnikẹ́ni tó bá ṣe ọmọlàkejì tó mú lẹ́rú tí è ṣe pé ìdí tí ṣeré alákalẹ̀ tá à ń fi mú ẹrú kò ṣe tọ́wọ́bà kò ṣe tọ́wọ́bà ẹ̀wọ̀ ni. E, e, e, àwọn obìnrin tí wọ́n jẹ́ ìyàwó wa wọ́n yìí ṣe ẹrú wa olùrànwá lọ́wọ́ ni wọ́n ká má bàa kó sínú pàkúté àṣetán lórí ẹ̀ṣẹ̀ ló fi jẹ́ wípé any condition tí obìnrin bá wà tọkọ bá ní òun ní sí ọ̀ràn yẹn ni fún wípé kó jẹ́ kó dáhùn fọ́kọ torí kò ní nǹkan méjì tí ń jẹ jù lọ oúnjẹ ṣe abstain fún fún sometimes tíyẹn bá délẹ̀ ó lè bí fasad kọ́ bá dẹ́dà kó ṣọ́ wa ń bẹ̀ náà. wọ́n ní àkókò wọlé ẹ kéèyàn ó kí ọ̀rọ̀kẹ́ alfajr ṣé nígbà tí fájùrù ti òdodo tó bá ti yọ tán ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní sódodo um, ni wípé súnà ni wípé kí lẹ́yìn tá kí rọ́kátà alfajiri tán a ní láti dúró fún bí fifteen minutes kó tó di pé a kí ìrun àṣùbà. alfajiri gbọ́dọ̀ yọ ká tó kí rákátà alfajiri. tálùfajiri bá ti yọ àṣùbà ti tó nínú àwọn masaji wọ́n máa ń fi àyè lẹ̀ torí wípé kí àwọn èèyàn ó fi lè pọ̀ nínú masjid torí tó yìí náà àsálàm bá dé mọ́ṣáláṣí táwọn èèyàn ò bá pọ̀ ó máa ń mú sùúrù díẹ̀ káwọn èèyàn fi dé sí i torí kí oríire yẹn kó má bàa fò wọ́n ru nítorí náà nísìnyí báyìí around this time alfajari ti ń yọ ní nǹkan bíi ten after six nísìn but masjid ń bí tí a bá pè gan six twenty àbí six twenty ní nísìn là ń by six ten yẹn èèyàn lè kí rákàtà alfajù bó bá yẹ pé obìnrin tó ń wà nù ilé tó ń kírun nù ilé ni tó bá ti kí rákàtà alfajù rẹ̀ kó mú kó mú àsùbá wa àsùbá ti tó ni but nínú masjid ìdí tí wọn ò fi tètè kí lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ò ní pé láti fáwọn èèyàn ní chance ẹlòmíì ò wẹ̀ kó tó máa bọ̀ ẹlòmíì ọ̀nà tí ń ti ń bọ̀ ó jìn díẹ̀ so láti fún wa ní chance ni but uh, tálùfọ́jà tó bá ti yọ èèyàn ti lè kí rákà tálùfọ́jà èèyàn dẹ̀ ti lè ká sùbà kọ́lọ́ máa kọ́mọ́dàrún wa lò aláyà gbogbo bí tá a bá súnmọ́ tí wọ́n bá ń ti ń kí àtúntà nísìnyí lágbègbè wa ń bí láago mẹ́fà ká pe àkíyèsí wọn sí i àṣùbà ò tí ì tó láago mẹ́fà nísìnyí o torí àlùfọ́jẹ̀rẹ̀ ò tí ì yọ tí wọ́n bá wá ló ti tó ẹni kí wọ́n fi àlùfọ́jẹ̀rẹ̀ hàn yín káwa náà wá kẹ́kọ̀ọ́ tó sẹ́ mọ̀ pé ìmọ̀ ló làdínì. Eh, kìí ṣe ìfẹ́ hmm. inú wọ́n béèrè wípé ẹni tó ní ọmọ mẹ́fà náà látara zina náà ọkùnrin yẹn wá jáde láyé wọ́n ní ṣe yóò ṣe ìdá. ìbájọgbépọ̀ wọn lórí ìṣìnà ni wọn ò so yìgì bọ̀dù wọn kara wọn kún lọ́kọláya wọn ò ní mọ̀ wọn ò mọ aláìdá títí tọkọ fi jáde láyé nígbà tọkọ jáde láyé tán tí wọ́n ń sọ̀rọ̀ ló tó gbọ́ yé ẹ jẹ́ ká tún béèrè dáadáa lọ́wọ́ wọn. kán tuntun kọ béèrè yẹn béèrè dada torí circumstances lè wà àwọn èèyàn dákàmà torí wípé ká kama dúpẹ́ ọba adẹ́dà wípé a wà níbi tọ́jẹ́ wípé ẹni tó bá lóun ò ìfẹ́ torí wípé opportunity wa rẹpẹtẹ tí ó ti ṣèbéèrè àwọn míì gbogbo àwọn iṣu pé à ń lọ online à ń lọ béèrè question kankan wọn ò dá kankan mọ̀ nbẹ wọn ò mọ̀ kankan fóònù kí wọ́n pè gan wọ́n bá wọn sẹ́ẹ̀tì kìíní sí ni mo ní mo ní àwọn circumstances kò mọ̀ kankan pé kó jẹun irun gan torí pé wọ́n sọ fún un wípé irun ọ̀ràn èèyàn ni tí ò bá kírun kò ní rálì jẹun náà kò dẹ̀ fẹ́ wọná ló fi ń but ìdánilẹ́kọ̀ọ́ kí wọ́n máa pa àwọn èèyàn sákìyèsí kò sí lágbègbè wọn lọ títí ọ̀gọ̀rọ̀ àwọn àfáà ti ń bẹ ní àgbègbè wọn tí wọ́n láwọn ṣe kíkíní àwọn àfáà yẹn ọ̀gọ̀rọ̀ wọn iṣẹ́ àfà àlùfáà ni wọ́n látara pé kíni mú àwọn gan fẹ́ burú ju àwọn tí wọ́n wà láàrin wọn lọ látara pé pé wọ́n lè so yìgì ẹni tí ì ṣe mùsùlùmí fún mùsùlùmí ẹni tí ì ṣe mùsùlùmí lọ́kùnrin wọ́n lè sọ pé wọ́n lè dúró níbi tí wọ́n sọ pé àwọn ń so yìgì fún obìnrin mùsùlùmí pé ebi kólúkálukú ti máa ṣe tiẹ̀ ni òkúkú ti lọ́wọ́ wọ́n wà báyìí kódà àwọn míì bá débi wípé lewat obìnrin méjì tí wọ́n tí wọ́n láwọn ń so igi obìnrin méjì obìnrin tó ń fẹ́ obìnrin ọkùnrin wọ́n láwọn ń so igi wọn àbáwọn ni wọ́n choose bẹ́ẹ̀ ẹ̀ lè pa àwọn eléyìí láfa àfàlẹ́ntì tó mòfin ọlọ́run ọba tí ń wá ń dẹ́rù ọlọ́run ọba báyàn kéèyàn má bàa lùgbà ọba adẹ́dà kéèyàn lè bàa sóríire ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ẹ̀ tẹ́ ń pè láǹfààní lọ́ba adẹ́dà fi sọ pé innama yakhsha Allah min ibadihi al-ulama àwọn tí wọ́n ń páyà ọlọ́run ọba nínú àwọn ẹrú rẹ̀ òun làwọn tí wọ́n nímọ̀ al-ilmu al-khashya ìmọ̀ onípáyà ọlọ́run ọba kí ni ẹnìpáyà ọlọ́run ọba ìtẹ̀lé òfin rẹ̀ ìsákúò fún ìmọ̀tẹ̀lé òfin rẹ̀ so tí ó bá jẹ́ pé wọ́n mọ̀ á ewu ni tí wọ́n bá tún béèrè yẹn béèrè kí ni ọ̀gọ̀rọ̀ àwọn àfáà sọ lórí rẹ̀ á wa ní next Sunday inshallah alkirim. Jazakum Allah khair. Àyẹ̀dẹ̀ fún Jazakum Allah sọ̀rọ̀. Naam, afẹ́ bẹ gbogbo wa ni pé ká dákun kí àjọ a nílé gbàájú báyìí lọ, inshallah. Ìbéèrè yìí pọ̀, ọjọ́ rẹ̀ tí ó ti lọ. So inshallah a máa tọ́jú rẹ̀ di ìjòkó tí ó ń bọ̀ kọ́lọ́n bá rikẹ́lá kó lọ́rẹ̀ inshallah ní ìjòkó tí ń bọ̀ a kọ́kọ́ gba question ká tó tẹ̀síwájú inshallah torí inshallah next sitting wa a parí ọ̀rọ̀ lórí àwọn tọ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó jẹ́ pé àwọn kan pamọ́ àwọn kan hàn adínàdẹ̀ ni wọ́n wọ́n máa ń baṣẹ́ jẹ́ èèyàn lè nírun èèyàn lè láwẹ̀ èèyàn lè máa yọ zàká bọ̀ tó jẹ́ pé tí àwọn ẹ̀ṣẹ̀ yìí bá wà nínú ẹrù rẹ̀ kò ní rọ́nà lọ́njọ́ kọ́lọ́wọ́n bá má dínà wa àti a try láti ṣe àwọn àlàyé rẹ̀ inshallah alkarim kọ́lọ́n ṣáájú sunday tí ń bọ̀ lọ a tètè bẹ̀rẹ̀ láago méje pẹ̀lú gọlọ́mà inshallah alkarim bá a bá tiẹ̀ lọ́ra rẹ̀ waago mọ́kànlá bíi tèmi náà a mọ̀ wípé a ti ṣe justice fún ọgọ́rọ̀ àwọn ìbéèrè yẹn but inshallah alkarim àwọn ìbéèrè tí ó ṣẹ́kù lénìí a kọ́kọ́ gbé wá ní next Sunday pàápàá jùlọ tó bá jọmọ́ ní tá a ṣe lénìí ká tó bẹ̀rẹ̀ halkọ̀ wa kí ọba adẹ́dà kọ́lọ́rẹ̀ mi wá lórí dáadáa kó gba lẹ́sìn fún wa kó má dàlú àláyà bí tá a bá kù sí kọ́ba adẹ́dà kó forí jìn wá èyí tá a bá sọ tó bá gún régé ọ̀tọ̀dọ̀ rẹ̀ ló ti wá kó fi ṣe sábàbí oríire fún wa láyé ń bí àti ní gbangba ọjọ́ ìgbéǹde alikiyama subhanaka allahumma bihamdik ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته